وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم لكم من ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الحديث الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة اجلس وتكره الحمد لله غفر الله léèdì ọdún fi àánú ẹ̀dùn mi dá padà sí ìjókòó wáyé ní ọdún ọjọ́ kọkàndín ní ọdún nínú ọ̀sán ọlọ́jà ẹgbẹ̀rún ọdún kàdé ọgọ́rùn-ún mẹ́rin ọdún mẹ́rin. السلام عليكم ورحمة الله وبركاته ní èmi bí táti bẹ̀rẹ̀ síra al-Adab al-Mufrad èyí Imam al-Bukhari yìí tá n kà lọ. afẹ́ sọ afẹ́ tún wọlé sí ẹnu ọ̀nà àbáwọlé mi òun náà ní báàbù al-Bukhl ojú ọ̀nà ti ń sọ nípa níní ahun níní ahun ìyẹn jẹ́ ojú ọ̀nà ọgọ́rùn-ún kàti mọ́kàndínní ogójì one thirty nine wọ́n ní hadassani abdullahi ibn abi al-aswad. hadassani abdullahi ibn abi al-aswad qol hadassani abdullahi ibn al-aswad عن الحجاج الصواب قال حدثني

وكان عمرو وكان عمرو على أصنامهم في جاهلية وكان يولم عن رسول الله صلى الله عليه وسلم إذا تزوج يعني، آه، حدثنا عبد الله بن أبي الأسود عبد الله بن أبي الأسود وقصة هو هنا وعظة ميت حميد بن الأسود ọlọ́rọ̀ ìwà látọ̀dọ̀ alhajjaj asọ̀wà ọ̀nà alhajjaj asọ̀wà fún ẹwà sọ pé hadata ni abu zubair abu zubair sọ fún mi ìyẹn náà sọ pé hadata ni jaabi wọn ní jaabi sọ fún wa wọn ní tí òjì sí ọlọ́run wa sallam ó ṣe béèrè onímọ̀ ń sayyidukum ya bani salamata ẹ̀yin bani salama tani aṣáájú yín kólnẹ àwọn bani sálámù ní àwọn afẹsí adáhùn pé jùdón bọnukọ́ìs àní jùdó bọnukọ́ìs ni jùdó bọnukọ́ìs yìí àlà àná nọbàkìlò àwọn akẹ́ máa ń ròyìn rẹ̀ pa òun ni dé ẹni tá a gbé lásájú wa tá a gbé ní jùdó ìròyìn tá a máa ń fún náà ni pé ní ọba kéèlò yàní nàṣípò ó bílíbọ̀fọ̀ à ń ròyìn ẹ̀ bá hun ni. kọ́ọ̀lù alóòsàn sáláwá dáhùn ló gbé wa ayọ̀dẹ́ in adẹ̀wá mínẹ́líbọ̀fọ̀ àìsàn wo ló tún lè koko já fún lọ. ẹkùn yẹn lásáájú yẹn mọ̀ pé tí bá tiẹ̀ jẹ́ yẹn ẹtún lè ròyìn ẹ̀ hun ni. sẹ́ẹ̀sẹ̀ kan tó lágbára já hun lọ ni. alóòsàn sọ pé dípò eléyìí dẹ́pẹ̀ láwọn dẹ́pẹ̀ látàjú yíyan balẹ̀ sẹ́yìn dùkọ̀ muhammadun bonulijamor bí kò sí pé ẹni tó jẹ́ aṣáájú yín òun náà ni amúrò bonulijamor òun láṣáájú yín wọ̀kánà amúrún amúrò bonulijamor yìí alá asunamihim filijahiliya òun lọ wà ní ẹni tá a lè sọ wípé alámòjútó àwọn òrìṣà wọn kótó di pé islam dé kótó gba islam dígbì wọn sọ pé nìkan bàbá lóòsà òun ni bàbá lóòsà ìyá amúròbónú jàmọ́ fẹ̀yì òun ni bàbá lóòsà amúròbónú jàmọ́ fẹ̀yì kánà yóò lè mọ amúròsùlélàhí sallallahu alayhi wa sallam ìdá tazawwaj òun náà ló tún wá jẹ́ ni tí máa ń ṣe wàlímà ní máa ń ṣe wàlímà tójì tí ọlọ́run bá ṣe ìyàwó òun ni ó wá nǹkan tí wọ́n ṣe kí ni ọ á fáwọn èèyàn ló ń jẹ wàlímà jẹ tẹmọ gbégbé ìyàwó dandan ni kó ní wàlímà gẹ́gẹ́ bí tọ́lọ́run ti sọ yìí pé dalẹ̀ lẹ̀ ọ́n sí mi wàlímà ìgbéyàwó kọ́ wọ́n ní ìdí àpèjẹ òun ni àbìsí adé orí ìgbéyàwó tá a ṣe yẹn láti máàkì ọ̀rọ̀ ọgbọ́n jábílẹ̀ kọ́ lè tó ti lọ́ọ́ fẹ́ tó ti sẹ́wọ́ sàdá ọ̀sán sàdá kì í fún dáadáa. ẹ ọ̀ pé owó dáná sàn sálá ń sẹ lórí àwọn ìyàwó rẹ̀ àwọn tọ́jú abilé kọ́mbínà wọ́n sàn sàdá kì lórí wọn lọ́dẹ̀ jẹ́ owó tó jọjú. ẹ wọ rọ́mùlà bíntì àbí sùfìyàn radiyallahu ta'ala anha wọ́n pè ní Ummu Habiba ẹ wọ sí owó dáná sàn sálá ń sẹ lórí sàdá kì abilé kọ́ dẹ. ẹ̀ habasha òun àtọkọ ẹ ọkọ ẹ ńkọ tànẹ sọrọ òun ẹ rìtàdà anil islam ọkọ ẹsìn tí ń gbọ ọdọ òun bíyàwó ẹsẹ ìṣe kí ni ọ mo lè sí nìyẹn gbogbo òun fún ní tó sì jówó ọba nàìjíríà òun yẹn jọjú yẹn mílíọ̀nù tó máa ó ju mílíọ̀nù kan lọ náà kíákíá owó sàdáàkì ẹ̀dẹ̀ máa ń jẹ́ agbàgbé pàbílẹ̀ kọ́ ni. ẹ̀sìn lọ́dọ̀ wa bí báyìí ẹni táwọn yẹn wò pé yẹn lè gbówó lé ń lọ́mọge. ìwọ tó o pàbílẹ̀ kọ́ náà bí wọn náà ẹ̀dẹ̀ ìgbéyàwó ni wọn náà ẹ̀dẹ̀ ìgbéyàwó lọ́dọ̀ ọ̀dì ẹni kájẹ̀lẹ́ nìkan lọ́ fẹ́ sí láàbọ̀ tẹ́lẹ̀ tó ìyẹn ọ̀sẹ̀ sàdáàkì ìyẹn dẹ̀ máa ti wàlímà rẹ̀ dáadáa. àgbẹ̀ wàlímà náà wàlímà tọpẹrẹ táwọn yẹn fi ń lọ tó ń bọ̀ tí wọ́n jẹun ọ̀wá lima ni Zainab bint Jahsh radiyallahu ta'ala anha ká má gbàgbé pé abilékọ ni wọ́n tẹ́lẹ̀ kó tó pé wọ́n fi ọkọ wọn lẹ̀ káwọn sọ̀tọ̀ láǹkì wọn tó fẹ́ wọn. mọ ọba nìyẹn ti yé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni Sọfíyà tí wà límọ̀ tiẹ̀ mọ níwọ̀n ọba tó nípa bẹ́ẹ̀ ẹ bí tá à ń lọ òjìnà àkàwé lọ́kẹ́kọ̀ọ́ tó o bá bá abilékọ o máa ti wà límọ̀ lórí ẹ̀ òun lẹ tó ṣe pé máa ń gbé yọ̀dọ̀ tó bá ti di pé àwọn sọ̀tẹ́lá ń ṣègbè àwa ní wàlímọ̀ rẹ̀ dáadáa mi máa fáwọn èèyàn lóúnjẹ àṣẹnu dáadáa ta lè ṣe fúnra wa lọ́wọ́ ẹni tó rówó san sọ̀dá kì sí òrówó ṣe wàlímọ̀ àwọn ọmọ ìyá lè gbára jọ. ẹ ò kíbẹ̀ ló ṣe wáyé níbi ìgbéyàwó Sọfíyà bintu Huyay radiyallahu àwọn eh, orí àmọ́ ẹran búrẹ́dì gbogbo ẹ̀ tàbí nù ọkọ̀ gbogbo ẹ̀ lẹ́jọ́ wọ́n fi hàn yí pé a lè sarajọ fún wàlímọ̀ káfí lè máàkì rẹ̀ pé a fi sọ pé kíní yìí ti parí ìtìmọ̀ àlùwàlímọ̀ yà ni àlìtìmọ̀ pé láti lè parí ẹ̀ pé kíní yìí ti parí àti dè ládé pé tó ìgbéyàwó yìí ti jọ. sọ nípa bẹ́ẹ̀ amúrò fún ìjàmọ́ wọn lòun ní máa ń ṣe wàlímọ̀ ó fi ẹ̀kọ́ lọ́rẹ́ ni bí táà ń lọ nìyẹn kì í sáwọn báwọn sọlá bá ti gbéyàwó òun yóò ṣe wàlímà rẹ̀ á fi àwọn èèyàn jọ á dẹ̀ fún wọn lóúnjẹ ẹ jẹ́ ká gbọ́ hadith yẹn lẹ́ẹ̀kan sí wọ́n ní jábìrì abdullahi wọ́n lè ṣe ọlọ́sọ pé mọ́ ń ṣèjìdù ó béèrè ẹ̀yin bá ní sàlámọ́tà tálá ṣáájú yín wọ́n là wá dáhùn pé júdù bọ́nù kọ́yìsì pé júdù bọ́nù kọ́yìsì ni ọkàn ìjà sí pé àná ní ọba kìlò àwa máa ń ròyìn ẹ̀pá hun ni dé àwọn sọlá wá sọ pé ẹ̀ ń ròyìn ẹ̀pá hun ni ẹ̀dẹ̀ láṣáájú yín ni wà á yọ dá in àdẹwà minal bukhul àìsàn wo ló ti le koko tó dẹ̀ lágbára ju kéèyàn ya hun gan lọ àìsàn wo làìsàn náà asọ̀tàlá ni ẹ má pè yẹn ní aṣáájú yín mọ́ ẹni tẹ́ ẹ bá pè láṣáájú yín òun ni dání o òun náà ni amúrú bọ̀dọ̀lìjámọ́ òun láṣáájú yín torí amúrú bọ̀dọ̀lìjámọ́ ọwọ́ jẹ́ni tó jẹ́ alákòóso òrìṣà láti fà ẹ̀mọ̀kànmọ̀kàn ẹ̀rọ pé bàbá ló sàwọn ní ọmọ àtẹnáwó lórí ọ̀sà púpọ̀ jù àti wípé táwọn sọlá bá tún ṣe ìgbéyàwó òun ni máa ń ṣe wàlímà òun ni máa ń ṣe wàlímà ni ó ni ó ṣe ètò náwó wẹ̀jẹwẹ̀mú ìgbéyàwó yẹn báyìí ọwọ́ ayẹ ká gbọ́ ni wọ́n ń pè ní amúrògbó nílẹ̀ jẹmọ́ nínú àwọn sọ̀hábà ta ló ní dọ̀ amúrògbó nílẹ̀ jẹmọ́ ọ̀rọ̀ olówó iyebíye náà sọ sálá tó sọ ń pa rẹ̀ òun náà ní pé látẹ̀mùnà ẹ̀rọ nítorí pé amúkùn ẹni tẹ́sẹ̀ rẹ̀ wọ̀ ni tẹ́sán ọ̀yí kọ́lọ́ sọ pé lẹ́sà àárọ̀jì àárọ̀jì ẹni tẹ́sẹ̀ rẹ̀ bá dẹ̀ wọ́ tẹ́sẹ̀ rẹ̀ wọ́ tí ò lè nàró dáadáa kò sí kí kò tẹ́sẹ̀ fún tí ò bá lọ sójú o á padà ká o ṣùgbọ́n olówó ibi sáà tuntun sẹ́lá tó sọ ń pa rẹ̀ torí inú rẹ̀ dùn bí wọ́n ti ní ọba lògùn àti sọ́lá wa sọ fún pé láàtẹ̀mù ní àhẹ́rù ẹ má kọ̀ fún làálọ́lọ́ àzẹ̀wọ̀jẹ́ yẹrùsókò ṣàhádàdà ó sì ní kọ́lọ́hún fẹ́ fi kẹ́ ìkúkú jẹ̀rí tóun ní olùwà ní kò tọ́ ga tani wọ́n ń pè ní amúrò bínú jamuh àbísọ́rì ni afáwa yìí wọ́n jagun Uhud nínú àwọn orúkọ ọmọ rẹ̀ wọ́n ń pè kan ní Mu'az wọ́n ń pè kan ní Mu'awwil wọ́n ń pè kan ní Khalid gbogbo àwọn ọmọ tá a kálẹ̀ iṣẹ́ ìdú Badira àwọn náà lọ sógun Badari wọ́n wá pa amúrùn ní Jamuh òun àtọmọ rẹ̀ tó ń ní Khalid níjọ́ ogun Uhud amúrùn ní Jamuh radiyallahu ta'ala bóòlù ti gba Islam látọ̀dọ̀ àbáwá ẹ̀ kẹrìmọ́.

awwalu safirin fil islam ẹni tí wọn sọsọ kọ́kọ́ gbé sẹẹsì rẹ kíkọ lọta ọmọ àlọ káwọn yẹn lẹsìn níbẹ̀ yẹn àgbà jùlọ lọ sí yanni arúgbólẹ ẹ eh, eh, alimuhajara ìyẹn ilẹ̀ tí wọn ṣe é jẹrà lọ. àwọn olùjàmùhù wa rẹ ní sí yí pé mọlẹ́bí jìtùmọ̀ náà ẹ̀yin tẹ́ sọ pé mẹ́sìn wá sí Mádínà yìí kílẹ̀ mú wá fún wa. wọ́n á sọ yìí gbọ́dọ̀ ọba fẹ́ àwọ àbà ọ àwọ àbà a ti wá dọ̀dọ̀ rẹ̀ á fún ọ lálùkọ á kùránì fún ọ ọba lọ́dọ̀ òun retí wọn ni wọn aka ka nínú fún amúlò bínú jẹmọ ni àfa àwọn amúlò wa sọ báyìí pé inna eléyìí tẹ kàyí wọ̀ wá lákọ̀ o á jíròrò láàrin àwọn ọ̀jọ́ wa wọ́n ní ká dẹ̀ má gbàgbé wípé amúrú ní jamuhu yìí òun ni aṣáájú àwọn ọba ní sálámà gbogbo wọn á padà jáde òun wá lọ wọlé báwọn tó ń pè ní manef manef yìí òrìṣà kan ni tí wọ́n máa ń sìn kí islam tó dé. a àti òsà yẹn bíi kọ́gbọ́rọ̀ ó ní mo pèrè mọ̀ náà káàlà ìwọ náà sá ti mọ ọ̀fọlọ́hún búra yíké wọ́n nìkan làwọn èèyàn máa ń sùn tí wọ́n làwọn bọ̀ wá sí ọ njọ látakò sí ohun tí ń sọ yìí mọ̀nẹ́sùn wọlé náà ni mọ̀nẹ́sùn wọlé ni sàrí fi kọ́ òrìṣà yẹn lọ́rùn jáde lọ. àwọn èèyàn rẹ̀ wá dé wọ́n wá mú dà yẹn kó lọ́rùn òrìṣà yẹn ìgbà tó wá dé tí wọ́n ń béèrè lọ́wọ́ mọ̀nẹ́fù yìí pé ìyá mọ̀nẹ́fù ainesaif ìdà tí mo fi kọ́ ọlọ́run lẹ́ẹ̀kan kọ́ wọ́n máa ṣe fún ọ àwọn ẹranko wọ́n sì máa ń dáàbò bo ara wọn ẹ̀wẹ̀ ewúrẹ́ kọ́dà ajá gan èsì sí bá fẹ́ jẹ nídìí ẹ̀rí tí wọ́n máa fi ìrù rẹ̀ báyìí. àà ìwọ tá a wá pè lọ́lọ́run tá à ń sìn tí wọ́n fi mú dà lọ́dọ̀ rẹ̀ ọ̀dẹ̀ sì lè sẹ́ni tó mú kó o sì lè sọ pé òfun ọ. wọ́n lọ́ wá sọ fáwọn èèyàn rẹ̀ báyìí pé ó ké sí wọn ó ní kí wọ́n lọ mú òrìṣà yẹn kán run ìgbà tí wọ́n wá rún òrìṣà yẹn wọ́n wá so mọ́ òkú ajá kan. wọ́n á jò sínú kànga. Ah, ìgbà tó wá darí dé wá gbé àwọn èèyàn pé kò ṣẹ́ sí mọ́ra yín bò ni wọ́n láwọn wà dáadáa ìwọ ọ̀gá ọ̀ àwọn àni tó harọ lọ́wọ́ bó yóò dára mínà rọ́jẹ̀ ajá tó wọ́n lọ́wọ́ fi mọ́ ilé wa kó nù dọ̀tí nìyẹn. wọ́n wá mo rí pé ṣe dáadáa fún mi pẹ̀lú mo tẹ́ ṣe yìí o. ìjẹ́ tí mo bá pè sí nǹkan kan tẹ́mi ti wà lórí ẹ̀ ní ẹgbà àwọn ní ìdíwọ̀ lọ́gá wa kílẹ̀ tà nígbà wọn ni ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ èmi ń fi ọlọ́run ṣẹ̀rí fún yín pé anni qad amantu bima unzila ala Muhammad sallallahu alayhi wa sallam báyìí o èmi ti nígbàgbọ́ sí ohun tí wọ́n sọ kalẹ̀ fáànù ẹ̀dì báyìí Ibn al-Munkadir wọn ló ti tẹ Ọlọ́run sallallahu alaihi wasallam wa sọ bílá ti lọ dàbí lọ mú ìtàn amúrù wá nìyẹn wọn lọ sọ pé yá Bani Salamata ẹ̀yin Bani Salama anita lọgá yín wọn ní àlejò dóbi lọkọ yìí ọkàn ìjà ti bá wa gbà pa ni ìdíje Ọlọ́run wa ní sáyẹsẹ kan bílá ti lọ nìyẹn o sẹ́sẹ̀kẹ́ ń bẹ tó tún burú ju ahun lọ wọ́n ní yẹn láhùn alẹ́ ń bẹ lè pè lásáájú yẹn òun náà ní àlìjá àdúlẹ̀ àfìyàbú onírun kì mọ́lẹ̀ sọ́jà láwọ̀ ṣèṣe amúrú onùlùjàmọ́ rẹ̀ amúrú onùlùjàmọ́ rẹ̀ yìí rọ́dí aláwọ̀ tàlá wọn ló ṣèlérí pé màá wà àlùjánnà yìí àlùwà àfìdí wọn ní sẹ́rí àfàwọ̀ amúrú wọn ò lọ jagun bá dàrí. nítorí pé amúkùn ni ìgbà tó wá di àsìkò ogun ọ̀hún àwọn ọmọ rẹ̀ sọ pé bàbá ẹ mọ̀ pé ò lo ogun fa ọlọrun ti gbàròjàre yín pé kò sẹ́sẹ̀ lọ́rùn yín ọwọ́ àlọ́bá òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa títí wa wà àwọn ọmọ yìí ni wọn bá fẹ́ kí n lọ sógun ọ̀hún bí ọ̀hún ṣe ìgbélá àlẹ́yìnkùn alàtẹ́mùnàáwò ẹ má kọ̀ fún làálọ́lọ́hà yàrùzùkù ṣàhàdàdà bọ́yọ̀ ọlọ́run fẹ́ fi kú jẹ̀rí ọlọ́run fẹ́ fi kẹ́ ẹnìyẹn ẹ̀mí ìkọ̀ fún tọ́ba lówó ọlọ́ gbogbo ẹjẹ́ ọlọ́ o ọ̀rọ̀ pẹ́sẹ̀ rí odò dáadáa kọ́ o nínú ẹgbàá wa mi wọ́n ní amúrúbùnú lè jàmọ́ rọ́díyàlọ́hùn tàlàánì. ọsọ fáwọn ọmọ rẹ yìí pé ẹ sì kọ fún mi ẹ kọ fún mi ẹ kí n wà lùjẹnẹ lọ́jọ́ ogun bádàrí wàláhì tí mo bá tún wà láyé yìí wọ o ló fi wá di àsìkò ogun ọfọd ẹ̀rí wọn á tún fẹ́ ṣe bẹ́ẹ̀ ló fi fẹjọ́ wọn ànábì wọn nínú tó sọ wá ní Allahumma ìwọ Ọlọ́run láti ọrọ má dàmí padà eléyìí tá a fẹ́ kọjú yìí ọfẹ wọ wọn níyàwó rẹ̀ wá sọ wáyé pé ka'anni anzuru ilayhi qad akhadha birikotahu aywa huwa yatahayya lil-khuruj yawma wọn ní njọ́ tí wọ́n lọ jagun ti ń palẹ̀ mọ́ ní mo ti sàn sọ náà ní fi àlùjánnà yìí ni lọ wọ o mo lọ kó sójú ogun ọlọ́run má dá mi padà o ọwọ́ ajá ti pọ̀ lọ sógun yẹn wọ́n pa àfàwà àmọ́ bẹ̀rẹ̀lẹ̀jàmọ́ ọ̀hún àtọmọ rẹ̀ tó ń pè ní kíni o wọ́n ní ìjàmọ́ rẹ̀ ìdádẹ́ wà lọ́wọ́ rẹ̀ ó sì ń bẹ̀ wúyẹ́wúyẹ́ kí kọ́lọ́wọ́ ọ̀sán àjẹ́ kóhun kúkú jẹ̀rí o kọ́lọ́wọ́ má ju wọn padà wọ́n nígbà tó wá di pé ikọ̀ kẹfìrí àtàwọn mùsùlùmí tí wọ́n pàdé ní gásọ́dọ̀ ọ̀sẹ̀ amúlù wa lọ bójú tí wọ́n fi pa mí. àhámùsì bèrèjìlè hàbì ìsọ̀hí àtàkùnìjẹ́nà tí ẹsẹ̀ tọwọ́ yìí sí náà ní gbé wá lùjẹ́nà bẹ́ẹ̀. ṣé yóò ti lálàáfíà àbí bí ó ti wà náà nì? wọ́n ní ká má gbàgbé pa aṣọ pé ẹsẹ̀ àfa àwa ń ọwọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ aṣọ pé náà ẹsẹ̀ yẹn máa lálàáfíà kò ní wọ́n níjọ́ yẹn wọn á padà pa fáwa yìí sí ogun ọ̀ṣọ́d òun àtọmọ rẹ̀ àti ọmọ ọ̀dọ́ rẹ̀ kan wọn ti sọ ọlọ́run sallallahu alaihi wasallam wọn wá kọjá níbi òkú rẹ̀ ibi tó kú sí ìṣe ọlọ́run wa ní ká anni anzuru ilayki ó ti dàbí pé mò ń wú ọ báyìí tẹ́mùsì bèrèjì lẹ́ka hábìhì sọ̀hí hátán fil janna ẹsẹ̀ rẹ tọwọ́ yẹn ti nàró báyìí tọ́wọ́ á fi rìn lálùjànnà ìṣe ọlọ́run wa ní wọ́n gbé amúra àtọmọ ẹ̀ àti ọmọ ọ̀dọ́ wọn wọ́n sin wọ́n sínú sàárè kan náà sàárè ẹ̀yọ̀ kan náà bẹ̀rẹ̀ wọ́n sin wọ́n sí. nínú ẹgbàá wa mi wọ́n ní jogun fáfọ̀d òjíṣẹ́ ọlọ́run sọ wípé kó mú ìlà jẹ́nẹ́tì gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ wá sójú ogun yìí ẹ dìde àwọn tó fẹ́ kúkú jẹ̀rí nìyẹn. ẹ lọ sálù jẹ́nà sọ pé fífẹ́ rẹ tó gbogbo sẹ́mi àtìlẹ̀ tí wọ́n palẹ́ sí ilẹ̀ fáwọn ẹni tó ń payọ̀ ọlọ́run. wọ́n ní bàbá wa amúrù nẹ̀rú nìyẹn ẹsẹ̀ rẹ̀ sì wọ́ gẹ́gẹ́ bá a ti sọ wọ́n ní otí sàǹsọ náà ní ike àní máa bẹ́ sálùjẹ́nà yìí ni máa bẹ́ sálùjẹ́nà yìí ọwọ́ ajá títí wọ́n padà pa wọ́n ní àfáà Málíkù ni wọ́n fi aṣọ sí amúrù lára àtọmọ rẹ̀ Abdullahi ibn Amr ibn Haram aṣọ kan náà fi sí wọn ìṣesí àwọn ṣùhádà nìyẹn wọ́n dẹ̀ sí wọn síbi ilẹ̀ tí wọ́n ti jagun yẹn náà wọ́n nígbà tó wá di àsìkò. Muawiya radiyallahu ta'ala anhu agbára ọwa ọwa yàgò sàárè yẹn ọfẹ jẹ kí sàárè yẹn jìkò afọwọ́ Muawiya wa ní kán lọ sí kíni o kán lọ gbẹ ilẹ̀ yẹn kí wọ́n fi kó wọn kó mbẹ́ kí wọ́n gbé wọn sáàyè mi wọ́n nígbà tí wọ́n wù afọwọ́ amúra tọmọ rẹ̀ kàlá dìgbọ́. wọn rí i pé wọ́n ti sin wọ́n lọ́jọ́ yìí náà wọ́n ti kí ni wọ́n ni wọn wá bí ẹni pé wọ́n sẹ̀ kú lánàá. wọn ní wọ́n gé nǹkan lọ́wọ́ nu wọn ọwọ́ yẹn sì wà níkùn rẹ̀ wọ́n ti fi lé ńjọ́ yẹn náà wọ́n sẹ̀ mọ́ ọwọ́ yẹn kó lára rẹ̀. wọ́n ní ká sì wọ̀ gbà yẹn àsìkò ọ̀hùd tí wọ́n jagun sígbà tí yẹn lọ bí ogójì ọdún àti forty six years. báyìí ni fáwọn amúlùmí jẹmọ ọdí ọlọtàlá ni wọn ti rí jẹ wọn jẹni tó kúkú jẹrì táwọn náà wà nínú òkú tó ga ẹ àyẹn tó ti kọ́ lọ́wọ́ bá ti ṣèdára fún nínú ẹ̀nàbí yìí náà ẹ wọ́n sọ dèkín wọ́n sọ hàdá wọ́n sọ ọ̀dẹ̀hìn wọ́n wà láwọn ọkọ̀ tó ga lójútì ọlọ́run sọ ń pa àwọn yìí pé láti ọ̀nà ọ̀hún la'allallah yarzuquhu shahadata. ẹ má kọ̀ fún amúrò bẹ́ẹ̀ jàmọ́ pẹ̀lú bẹ́sẹ̀ rẹ̀ ò ṣe dúró déédéé tí kò bá lọ sógun o. wọ́n yọ ọlọ́run ọba padà fi kíni dá o wọ́n fẹ́ kó kúkú jẹ́rìí ni ọjọ́ ni tí wọ́n rà foríjì ọlọ́run. tọ́ hadithi míì tó tún wà lábẹ́ ọ̀rọ̀ báàbù ahun wọn ni muhammad ibn salam. حدثنا محمد بن سلام قال حدثنا هشام هشام هاشم هشام هشام عن عبد الملك بن حميد قال حدثنا مراد مراد كاذب المغيرة قال طلب معاوية إلى المغيرة بن شعبة أن اكتب إلي لشيء سمعته من سمعته من رسول الله صلى الله عليه وسلم وكتب إليه المغيرة إن رسول الله صلى الله عليه وسلم كان ينهى عن قيل وقال وإضاعة المال وكثرة السؤال وعن منع وهاد وعقوق الأمهات وعن وعد البنات أري حديث تاكا فوا تلẹ̀ ń dá àgbọ́yé ń bẹ̀ ni pé ẹni tá a bá ń pè ní aṣáájú ó yẹ kó kó jìnà sí wàá hun o ẹ̀rí kó jìnà sáhun yẹ́nyẹ́ tọ́lá ìsàn tí ò gbóògùn ní kéèyàn láhun o ẹni tá a bá sì ń pè láṣáájú ó yẹ kó gbàròyìn pẹ̀lú ọrẹ ọjà ẹni tí ó máa tọrọ ẹ̀rí hadith mi wá nìyí oní muhammad bin salam hadathana wọ́n ní hussein musafar wà látọ̀dọ̀ abdulmalik ibn umair ìyẹn náà sọ yìí pé hadassana warrọ́ọ̀dù warrọ́ọ̀dù yìí òun ni kátìbù al-mughira akọ̀wé lọ́jọ́ fún al-mughira ibn shu'ba tọ́jọ́ ọmọ ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní wọ́n akọ̀wé sí àfọwọ́ muawiya wọ́n akọ lẹ́tà sí al-mughira ìhun tó kọ sí náà ni wípé ọkọ̀ kẹkẹrẹ ń sẹ́ sí òun kọkìní kan ránṣẹ́ sí mi tó gbọ́ ọ lẹ́nu òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam al-Mughira wa kọ́ sí pé mo gbọ́ lẹ́nu òjíṣẹ́ ọlọ́run ní pé dáadáa jù òjíṣẹ́ ọlọ́run yẹn ní àǹkìlà wa qal òjíṣẹ́ ọlọ́run máa ń kọ̀ nípa wọ́n sọ báyìí ọ̀sọ̀ báyìí òjíṣẹ́ ọlọ́run máa ń kọ̀ nípa rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé kí èèyàn máa sọ gbogbo ohun tó bá gbọ́ òjíṣẹ́ ọlọ́run kọ̀ nípa rẹ̀ ẹni kọ́ wa hadith kan pé káfa kadiban ẹ àníyàkúra ẹ àníyàn hadita ìkúlẹ̀mà sẹ́mìà ó ti tó fọwọ́ èèyàn ká pé ọ̀pàrọ̀ ni ó ti pé gbogbo wọn bá láyé yìí ni ó sọ tó sì yẹ kọjọ ọ̀rọ̀ ọlọ́run ni gbogbo mi ò yẹn lè sọ ọ̀rọ̀ ayé ni sọ díẹ̀ mbẹ́ ẹ̀ pèsè sí àwọn ẹni òun ni pé wọ́n yẹn sọ láburú rárá tọ́ba á di bí dáadáa náà ìwọ̀n náà wọ́n sọ káwọn náà kọ́ sí àwọn ènìyàn. afáwọn al-Mughira ibn Shu'ba radiyallahu ta'ala anhu wọ́n kọ̀wé sí afáwọn Mu'awiya pé ìwọ̀n gàdá àwọn ọ̀rẹ́ tó ṣiṣẹ́ ọlọ́run máa ń kọ́ ń parẹ̀ ankil nípa wọn sọ báyìí ọ̀rọ̀ tí ò dájú ẹgbẹ́ táwọn Yorùbá náà máa ń sọ pé wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíín náà àwọn ọmọ ya ọwọ aráyé rẹ látàárọ̀ báyìí mo ti ọsọ sílé òbí sùn nìyẹn láti ọdọ àti wíyì àwọn èèyàn ọdẹ sí mi pẹ̀lú tètè yẹn náà sílẹ̀ bàbá fi sùn báyìí gbogbo oríṣi ní ṣe ń bà tari ni ọmọ àfi má tari ẹ̀rọ àfa alágbájá ẹ wo bó ṣe rí ẹ wo ìyàwó rẹ ẹ wo kìnní kan ìyẹn tiẹ̀ tún pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin wọ́n lè jókòó tán láwọn wá sí dárúsù yẹn àwọn míì tó bá ti rẹ́ni tí dé báyìí ni wọ́n máa yọ owó ẹ̀ ẹ̀ kàn wọ́n máa sọ yókè ẹ̀rí ẹ̀ à wọ́n fẹ́ fi ṣe sálísà ẹ̀rí ọjọ́ kìkì déédéé ọjọ́ kìíní kan títí ẹ̀rẹ́ wọ́n dájú bò o wọ́n sọ̀rọ̀ ẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ní anúkùsálà ń ń parẹ́ ọ̀rọ̀ tí ò dájú mùsùlùmí èdè mẹ́rin páyà sọ pé wàhálà àtẹ́kìkú mọ́ ọ̀lẹ́ ìsàlákà bíi àìn mẹ́ẹ̀ torí pa ohun yòówù tó ṣe pé òní wọ́n ń inna sábà torí dì gbọ́rọ̀ wal basara ojú ríran wal fuada ọkàn kullu ulaika kana anhu mas'ula gbogbo ẹ̀yẹn yẹn wọ́n á bí yẹn kí ló fi gbọ́ kí ló fi rí kí ló fi rò tóbi ẹgbẹ́ lómi ni àgbákò rẹ̀ kọ̀tà déédéé ṣe ahọ́n rẹ̀ yìí náà ló kó sùn dábàá ẹ̀kíngbà tó ń sálá tó bẹ̀rẹ̀ sí sọ gbogbo àwọn oríṣi ọ̀nà tí yẹn lè fi wà tó ń sọ àfa màázù lára pé ọ̀rọ̀ ọ̀nẹ́ ẹ sọ̀rọ̀ fún un nígbà tá ló ọrụ lọ́wọ́ sọ̀rọ̀ ọ̀nẹ́ ọ̀rọ̀ ahun ní bá à ahun bò àfa màázù ní à ṣé wọ́n mú àwọn ọ̀nẹ́ pẹ̀lú ahun wa ni ọ̀ ìdíjọ́ ọlọ́run náà bẹ̀ẹ̀ tẹ̀ wá gbọ́n ó yẹ kọ́rọ̀ yóò yé ti pẹ́ káàkiri ka ó mú ká ìyá sàfẹ́kùn wọ́n ṣé o lérò wípé igi nwee yẹn wọ́n mú wọn náà ni àwọn èèyàn wọn náà tí wọ́n bá tẹ̀ wọn náà ilà àṣọ ìdá àlìsínẹ́tì yìí ahun wọn lọ́mọ máa kú wọn wọn náà kó ìka ọba yà ń ta èyí sọ ọgbọ́n táǹkà láti dájí ìhun tó kó gbogbo ẹ̀rọ yẹn yẹn èyí àwọn. ẹ̀ríkẹ́ náà ló ti wà nù hadith yìí pé abudulayi ẹ̀rọ máa sọ̀rọ̀ gan láyò lè òun ọ̀dẹ̀ níbi kí dàgbẹ́ lọ́rọ̀ tó ń sọ yẹn wọ́n dẹ̀ sì máa wọjá nẹ́mọ̀ pẹ̀lú ẹ̀. ọ̀rọ̀ náà dẹ̀ ní o ẹgbẹ́ àwọn Yorùbá wọn sọ wípé ọ̀rọ̀ ní máa ń ṣe kíni o ní mú ni yọ lákò òun náà ní dẹ̀ mú ni yọ ìdà lákọ̀ ibi ẹ̀dá kò kí ó dẹ́ sọlẹ̀ kẹ́ wí ẹ ẹ ẹ kílẹ̀ wí ẹ wí ó wí báyìí ìbọn ti sun ẹ̀ kalẹ̀ nìyẹn ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ ẹlòmíì ní yan ọmọ ìyá rẹ̀ lódìdó ní olónìí ọ̀rọ̀ ọlọ́tọ̀ ẹ bá ní kí lọ sọ sẹ́rí kò sí nǹkan kan tó dùn mí lára ju pé njọ́ kan báyìí lórí wa ó wí nǹkan báyìí kò jù bẹ́ẹ̀ náà lọ wọ́n sì ń dogun ọjọ́ náà ti kíra ọmọ báyìí ọ̀rọ̀ ni ọ̀rọ̀ jẹ ní ọ̀sán ọ̀nà ẹ orú bá ṣe jókòó mi báyìí ẹnìkan bá wọlé lọ́ba bẹ̀rẹ̀ sí nẹ̀ka sí yẹn lójú lọ pé ìwọ ìyàbó tiẹ̀ bú yẹn lásẹ̀kọ̀ nẹ̀ka gan

kọba ti di pa àwọn èèbó burúkú kì í sì sí èèbó actually ẹ kì í ṣe pé ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ ẹnìkan náà ló ti dọ́dọ̀ tèmi náà ẹni wọn làwọn gbọ́gbẹ́ yìí. kọ ilé àwọn ẹni ẹlẹ́ni báyìí máa sọ gbogbo ohun tí ò rí ni máa gbogbo sọ. asosala kọ fún wa nfa rẹ kéèlì wọn sọ pé ó sọ ẹwẹ nìkan tó bẹ̀rẹ̀ títọ ní kọtọ àtúlà àmúrí bìsà àti òmùrí bìsà èdè ń wà àmúrí wọkìlà wọkọọlì ó ní mo fi ìsẹmí mi fura mo máa ti lọ́jọ́ orí mi gbogbo àwọn àsìkò ìsẹmí mi padà mo ti lò lórí zédù àti isa àti amúrù wọn wí nǹkan báyìí ṣé ohun tó yẹ kí yẹn lásìkò rẹ̀ sí ni. nígbà àwọn ẹlòmíràn tó dé báyìí ó lè jẹ́rìí táwọn máa ṣe. arsenal ni irọ́ mayu ni ọgbọ́n pé dangote ti ra kíní ni. <laughs> eléyìí ẹni pé ẹyẹ bá gbọ́ àyà yìí tí mo pè é dáadáa. àkọ́kọ́ ní ẹ̀hún tó kéèyàn ti pọ̀ jù. dídí àmàlọ́ rẹ bá nǹkan tí ọkàn wa wọn lọ́rọ̀ díẹ̀ tó ti sọ ọlọ́run sọ sọlá ń sọsọ ní bíní hosni islami manhi tarkuhu ma la ya'ni lórí oríṣi tó ń sọ ń pa hadith. ń tó lè jẹ́ islam ọmọ nìyẹn kó da kókun rege ntí ò bá kàn nínú ohun tí ó kàn yẹn lọ́rọ́ ilé olé kọ́kọ́ yẹn ju tara tiẹ̀ náà kọ́kọ́ bí sìtì láì fi ẹ̀kọ́ yẹn ní ọ̀dọ́ pé ní ẹ̀ bá fẹ́ lọ kọ́mọ̀ báyìí ó ní kọ́mọ̀ nítorí pé afẹ́ lọ sáwọn yẹn ṣe à ìwọ gan kọ́kọ́ tún rẹ̀ sí àníyàn tí yẹn gbọ́dọ̀ gbé jáde àníyàn pé mo fẹ́ yọ mi kó kó ló pọ ẹrú àìmọ̀kan tèmi ní ọmọ bá ti sin lọ́hùn sí ní sìn àwọn ẹni tí wọ́n bá sì jọ mí mo fẹ́ yí àìmọ̀kan kó fún wọn. ìpín bẹ lójú ẹlòmíì báyìí tójú olójú ni ọdẹ máa wá káàkiri ẹgbẹ́ táwọn Yorùbá máa ń sọ pé ìpàkọ́ nípàkọ́ lè yẹn rí ẹni ẹlẹ́ni níbàyẹn rí téèyàn gbọ́dọ̀ fẹ́ máa sọ pé lágbájá báyìí tiẹ̀ náà ń kọ́ ìyẹn gẹlẹ kẹyìn bí sìtì bí ẹsì wá wò ó ah, wọ́n lèmi náà ṣe wà ṣe kí n wá dáadáa sáwọn ìyàwó mi yìí ó wá ṣe dáadáa wá ṣe dáadáa n ti bá wọn yẹn dá tọrọ ìyẹn ló yẹ kí yẹn yẹn náà á ah, mi máa ṣe dáadáa sáwọn ọmọ yìí ó n ti bá wọn yẹn dá tọrọ ẹ wò kí n mójútó rẹ ẹ wò bí sì ń lé àwọn ẹlòmíì lè lu ọmọ pa lórí ilé níjẹta ẹnìkan mọ́ ọmọ wa lé kéwù ọmọ ní òtí ìdówọlé kéwù díẹ̀ ló fi yàtọ̀ láì nìyí lọ ọba àwọn wálé ké mọnitọ ní tò ìwọ ìyá tó fún wálé ké ojú òmìwọ bẹ̀rẹ̀ wọn ní sàgbàlagbà náà bí àwọn dé. ní ni irú nísìnyí ẹnìyàn ò yẹjú ta rẹ̀ sí tọmọ lọ́lọ́hún lọ yẹn. wọ́n sì ní ń jóni sí ẹni yẹn ìwọ ni olódò ni ẹ ọba ní ọ̀fẹ́ kọ́ ọkọ̀ kí wọ́n bá ti ẹ̀kọ́ dáadáa wọn dáadáa tó ọmọ lè parọ́ fún ọgẹ́. lọ́wọ́ pé bí wọ́n ṣe kà mọ́ ní wọ́n sọ pé ajá lùbẹ́kì àjẹjá jájájá irú bẹ́ẹ̀ àbára dá ọmọ mi kéwú lónìí sí jájájá kò sí ẹ̀rẹ́ kéwú. tọ́lá wọ́n fẹ́ kà di lé ní mi wọ́n máa ń kà ìwọ́n bá ti wọ́n ní òkè kàlá máa wò lẹ́nu ọmọ mi ti ka kéwé lónìí irú àlẹ́ àlébù tí àwọn ọ̀sáàtì wá káwọn ọmọ sábà àwọn mi bá fẹ́ kà ẹ̀wọ̀n tó bá wà lọ́dún olódo lọ́sọ̀ pé ń ka kéwé náà ni àbá àwọn ọmọ sọ wípé àlẹ́ àlébù ọmọ méjì lòún ní láàbẹ̀ nígbà tó lábẹ́ ọ̀ pé kò pé olódo bàbá náà ni ọtẹ́lẹ̀ àdìyá nígbà tí wọn ti ń gbọ́ báyìí wọn ní sọ pé ọmọ mi ti ka kéwé lónìí àlẹ́ àlébù ọmọ méjì lòún ní láàbẹ̀ nígbà tó sì lọ́mọ ládé. tùdí tí yóò kọ́kọ́ lọ ọ yẹnjú tara ẹ̀ nígbà bá yẹnjú tara ẹ̀ hẹ́ẹ̀. nílẹ̀ wẹ́pẹ́ àdánwò tó tóbi tó ṣe pé kòsó kòsó bá tẹ̀ láwọn àyè méjọ̀dọ̀ wá bíbá yìí lọ obìnrin làwọn èèyàn máa ń mú lọ lé kí ó lọ́dọ̀ wa nísẹ̀yìn àwọn ìyàwó wa lé kí ọkọ̀ òní wá. tọ́ba abẹ́ máa ṣe bákẹ́ yóò máa sọ pé ọkẹ̀rẹ́ ga. dédé dédé ohun tó bá yí ìyẹn yóò sá lò ó ìwọ òsì yóò ti yé ti kọ pé obìnrin ò lè ṣe báyìí obìnrin lè ṣe báyìí báyìí lè ọba ṣe ọba ní ọkẹrẹ ti ga ọdí ní ni ọmọ kẹkẹ. òun wálé kí wá. lẹ́ni sọ pé nǹkan tó kẹwàá wàláhì ọ̀pọ̀ jàrá débi pa máa lọ dájú nǹkan níbi tẹ́lómi ráyè dé ó lè jẹ̀rún pọ̀ nítorí má yó. wí tàbí ẹ ṣé ẹ̀sìn ni a máa ṣe rìádọ̀ ni ah èdè ààrẹ ni ẹ ṣé rìádọ̀ lèyí tó ń ṣe yẹn ṣe rìádọ̀ ó sì lọ mú ọ máa lọ gẹ̀ẹ́sì àbí lọ ja ṣàpàǹdò òun ni kò jókòó kó ni wọ́n máa fi kì jẹun lẹ́yìn ẹ̀sẹ̀ àbí kò lè kẹ́ kọ́ máa lọ gbọ́ òkìrí ń kúkú lọ́dà àti ọwọ́ rẹ̀ ó fi lè le dáadáa ìpè ń jọ tó bá gbá yẹn mú ọ jẹ níyà dáadáa tó bá fẹ́ ṣe ń sùtà ọ̀sẹ̀lẹ̀ ni lórí pọ̀ ń tà sẹ́mi pé báyìí ò lọ́fẹ́ sí kínní ìyẹn lọ sí lóun ṣe rí àtọ̀ lọ́wọ́ òkun mi fún ìdí ń bẹ lára ẹ̀ tẹ́lẹ̀ àwọn pé òwò ọkùnrin òwò ni àbẹ́ ẹ̀kọ́ òtún lọ́wọ́ yẹn náà kù. àwọn sọ́lá ń kọ̀ nípa kíl wọ́n sọ pé ó wí pé iná ènìyàn fi lè gbára lé ìròyìn àwọn àfẹ́ ẹlẹgbẹ́ ayé wọ́n bá láwọn àfa wa wọn ò gbọ́ fíkì ò lè wá kí iye. àfàdí sí bẹ́ẹ̀ ni káwọn máa ṣe tàtà bọ̀ ọ́ Jonathan àti Buhari ṣe ìpàdé sọ́rọ̀ yẹn ni lásìkò tá a fọ́ fi wo àdìsí sọ́lẹ̀ ni àbọ̀ lálàáfíà ni. kọ́ àti gbogbo ìpàdé kẹrin tí Jonathan ti Buhari ó ti ah àfa yìí jáde ń tòótọ́ ọba àdìjọ jimọ àbáwá bọ sórí mímbàrí ìpàdé kẹrin nìyí. wọn ní àfa yìí fi kí wọn lè wá kẹ ọgbọ yé. ẹ dákun alihada yaziduna ìmọ̀ọ́nà wọ̀tẹ́kọ̀ọ́ ṣé ìpàdé Buhari àti Jonathan kí ló fẹ́ lé sínú ìgbàgbọ́ wa àbátú bẹ̀rù ọlọ́wọ́ ọba sí nígbà tí gbọ́ pé Buhari àti Jonathan ṣe pàdé. wọ́n bá sọ fáwọn àfáwọn bá ní wọn ò gbọ́ kí wọn lè wá kí iye àwọn àfáwà ti bẹ lọ àdìsí pé àdìsí sẹlá ń kọ ánkìlá wọfọd sọlá àwọn òpònú tí wọn ń sọ̀rọ̀ yìí kẹfìrí pọ nu wọn mùsùlùmí kẹrẹ ti ń parọ́ tíyẹn lọ wá ní káwọn àfáwà máa tẹ̀lé káàkiri ṣé mùsùlùmí ò parọ́ lọ́lọ́run sáyà kalẹ̀ wípé ǹjẹ́ ẹkùn fásitì kùn bí nẹbẹ ìn ọtẹ bẹyìí yẹn ṣé kìí ṣe mùsùlùmí lọ́rọ̀ ní kátà sọ pé kèfèrí tó ṣe pé àdámọ̀ tí wọ́n tẹ́lẹ̀ mọ̀ pé ẹ̀sìn wọn ẹ̀sìn rán ni má ti gbàgbé o nínú àwọn tí wọ́n lè ẹni tó rí o tó mú rìpọ́tù ọ̀rọ̀ yẹn wá wọ́n lè ní James Adéwoyè wọ́n lè ní Michael kìnìkan tó ìyẹn làáfọ̀ bá kẹ́kùn sí wọ́n bá torí gbàtà tàfà o báyìí wọ́n bẹ̀rẹ̀ sí sọ gbogbo bá Amẹ́ríkà ṣe rí pé lọ́wọ́ nílẹ̀ Gẹ̀ẹ́sì báyìí wọ́n dìbò lọ́wọ́ gómìnà kí ọ wọlé ọlọ bí gbígbá yìí ó ṣe kíní kan báyìí gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ kí la fẹ́ fi níyànjú. sọyẹ làwọn àfa àwọn àdídì làwọn àfa àwa ń lò wọn bá lẹ wọn ni wọn gbọ́ fífi ọlẹ wá kéye ọdẹ sì tó káwọn àfa mi gbọ́ kí lẹ ni wọn sọ sara wọn ní sẹlá mi táwọn ń de lọ́wọ́ kílẹ kílẹ kílẹ ló dín náà wọn bá ní bẹ́ẹ̀ ni nǹkan báyìí ni tó sì rí bẹ́ẹ̀ ẹ má gbàgbé kọ́rọ̀ wọn kò sí gẹ̀gùn lé o sẹ́mọ̀ fún wọn lè parọ́ àwọn sọ ohun tó jẹ́ sì ti ń bẹ́nu rẹ̀ ta ló wá mọ fíkì olùwà kí n bẹ́ẹ̀ ni ẹ̀rí pàwọn àfáàní gẹ́gẹ́ wọn mọ fíkì olùwà kẹ́ àwọn ni wọ́n ní ìyẹn rẹ̀ yìí pé sọ́rọ̀ wọn tó fẹ́ gbọ́ ẹ̀ kò sí gbọ́ ọ̀rọ̀ kàlámù síyáàsì irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ sáàsà yẹn sòsòsà èso mọ́sósó síyáàsà tó lẹ gàrí àlè kàbóso siyasatun laisa laha qamusun astaghfirullah minal kabusu. jàmbá ni wọ́n ń gbé lóde mi. àbá ni kòkòrò súsù tí ó fi jẹ aṣọ tẹ́ báyìí yàn nímọ̀. ó sì bá sọ yẹn ó wà ń bẹ̀ dáadáa níjọ́ tó bá gbé báyìí àbá. bẹ́ẹ̀ kẹ́ lọ́rọ̀ òṣèlú sí yẹn lọ́mọ àṣàrí tẹ̀lé káàkiri. gbogbo ẹ̀yẹn tẹ́ fẹ́ hẹ́ra ilé mọ̀ tẹ́ ń dara ilé àmú. pé kiri nígbà wọn jọ ń sọ̀rọ̀ ẹni sóṣojú ẹ̀ mọ́ wọ́n sọ jẹ́ mọ́ tí wọ́n jà ń tòótọ́. àwọn kan ń lo àwọn wájú ilé mi mi báyìí lórí ọ̀lẹ́ pépà rẹ̀ mẹ́gbẹ́ pépà wa. ọmọdé kan náà ni wa wọ́n lọ gbé pépà tiẹ̀ sẹ́gbẹ́ pépà tiwa tẹ́rí pé ń fẹ́rẹ̀ nìyẹn wọ́n ti fẹ́ gbé làwọn ju kànga jọ ni. àwọn ẹlòmíì kí ni wọ́n kọ́ lì ní o láàárọ̀ kùtù háì sọ́sẹ̀ pọ́ yẹ kó o dúnrín kó o ṣe àgàrù sọ̀bá tí ò ní gbà ọ ní thirty minutes kó o tó parí ẹ̀ sọmọ pé bẹ́ẹ̀ náà ló ti ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ọmọ kó wọ́n ọgọ́rùn-ún rẹ̀ àbótí gbàgbé asàkìlá ọgọ́rùn-ún ẹ̀ ìwọ tó lọ́gọ́rùn-ún subhanallah wa bihamdi ọ̀sọ̀ ọgọ́rùn-ún rẹ̀ sọmọ fáwọn eléyẹn wọ́n máa gbà àsìkò yẹn tọ́ọ̀ bá ní máa ṣe pé tọ́ bá bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tọ́ bá wí dáadáa. bẹ́ẹ̀ lọ́wọ́ ara ẹ lómi tó máa òkè àtúnṣánilá láàárọ̀ kùtù àyè ó di ti wọ́n kó pépà jù kí ló sì dé mo tọ́ ṣẹlẹ̀ lónìí náírà ní káwá wo bó ṣe jẹ́. ẹ kí ló ka ló pọ́ǹsì bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ ni wọ́n ní jọ̀dá náà ti parí ti parí wí. àbá lásìkò bẹ́ẹ̀ kó ti lọ́ọ́ tó o bá parí ẹ̀ tó yẹjú ẹ̀ tẹ́kẹ́ ọ yẹ kó tiẹ̀ tó wá mú hezbollah kẹ́ tó mọ bẹ́ẹ̀ ka hezbollah kẹ́ náà lọ́kọ̀ ánì ìwọ́n tó kẹ́yìn ti pọ̀ tíyàn bá ti gbá àwọn eléyìí sínú gbèsè ayé rẹ̀ gbèsè ayé rẹ̀ tẹ̀rẹ̀ tẹ̀lé yẹn lóògùn pẹ̀lú mo fi tán tí ọba ti di gbéyàwó rẹ̀ fẹ́ dànù lọ́rọ̀ kan wípé àfa ẹ̀wọ̀ àbúkínní kíní tí mo jẹ́ nípa ọba ń gbélé yẹn tó bá ń gbélé tó dọ́gbọ́n fi pààrọ̀ rẹ̀ mọ́ nìyẹn pé ìfẹ́ gbọ́rọ̀ tó fẹ́ sọ yẹn tọ́jọ́ ẹ kí ló ní wọ́n sọ pa mí kí ló ní wọ́n sọ pa mí. ọba àdójú ènìyàn o gbogbo àwọn nǹkan wọ̀nyí alùpùpùsọ́lá ọkọ̀ fún nípa kéèd wọ́n sọ pé ó wí pé àwọn ọmọ ìyá ni wàyí àti mẹ́ẹ̀lì àti ìfi dúkìá ṣòfò ìfi dúkìá ṣòfò ìwú dáa ní bùkátà sí a máa jẹ́ mbẹ́ kí nǹkan dáa sí ní bùkátà sí lọ́pọ̀ yìí tọ́lọ́n bá fún yẹn lówó nínú àwọn kẹta ní bùkátà sí ẹja kẹyìn tẹ lówó lówó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì máa náwó yín a ní bùkátà sí lé oníyàwó méjì lápẹẹrẹ àbí mẹ́ta àbí mẹ́rin kọ́lé kọ̀ọ̀kan fún wọn náà èyí tó fi máa fowó ṣòfò káàkiri tí kálukú dálé tiẹ̀ nílọ́tọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ a ní bùkátà sí nǹkan irinṣẹ́ gan ẹnu bá a ti fẹ́ tí ọ̀ ní owó tiẹ̀ báyìí kọ́dà èèyàn máa wo lẹ́ni pé àà káfá náà sì làwọn ẹni tí wọ́n ń fowó jóná yìí ìdán àtìlmẹ́ẹ̀lì ìmáa fowó ṣòfò kéèyàn máa ná owó níbi tí èsì tẹ̀lé tọ́lọ́m ìtẹ̀lé tọ́lọ́m bíi ibi tán ní ìdí mọ́sálásí ibi tán ló ń ṣẹlẹ̀ sáwọn olówó yẹn ní sọ̀rọ̀ díyà gbogbo àlà máa ń sọ ọ́ ṣùgbọ́n àgbọ̀ àyè ẹlòmíì ti lówó nu wa tọ́ba ti di ọ̀rọ̀ dáhùn sọ pé àyè ti wá wa bẹ́ẹ̀ ni kèé sí láyé ó sì ti wà tọ́ba ti sọ pé ó ti wà báyìí ó ti wà ní yóò sì máa wà ní. wọ́n sọ pé tó sì gbogbo ẹnu ní fi sọ tọrọ ní mú a ga wọn máa ń sọ fáwọn bí alágbájá ọ̀sáfẹ́ lówó náà ni ọjà tójú yẹn pẹrẹpẹrẹ lẹ wà fi wò wá ni àdúrà yẹn ni kẹfà yìí lèmi ò kò pa mẹ yóò sì máa pọ̀ jù tí ò ní yé yẹn irú mọ́sálásí àbí irú lékéwú àbí kéèyàn wó sùsùn pé tọ́ta ní olówó lékéwú sàn ẹ̀yà àfẹ́ máa wò wọ́n fẹ́ máa sẹ́wọ́ torí à ń gbówó lékéwú àwọn àbẹ́ ẹ̀kọ́ àwọn tọ́lá sẹ́wọ́ fáwọn olùkọ́ o sì lè tún pé ọ̀fẹ́ náà ni ọba ṣe tí wọn lọ gbọ́ kọ́lẹ̀ tó máa fi káwọn olùkọ́ lọ lé kó wọn lọ wọ̀ o sì lọ wá pò rẹ̀ sí àbóúnjẹ tó máa lọ já fáwọn ìyàwó olùkọ́ ọba sọ pé àṣebí ah, ọ̀fẹ́ ni wọ́n pe kéèyàn kọ́ yẹn nímọ̀ àyẹ̀bẹ̀sì kan kó já dá àwọn àfa àwọn alẹ̀ tí wọ́n lọ wá okoro káwọn ọmọ rẹ̀ bá ti délé pé kí wọ́n má rẹ̀ nìkan kọ́kọ́ wọn mọ́ lọ́ka sílé kí ó tọ́ bá padà yá ọba yìí pélé ló máa gún àgbà torí pé yọ kọ́ yẹn kí wọ́n tún ní wọ́n máa mú wá. ọ̀rọ̀ wá di pé ẹ bá wòwe dání rówó lé kí ó san kání lágbájá tàmẹ́dùn ọ̀dà yìí ń sanwó ọdún méjì wọn. àìrówó láre nìyẹn. wọ́n kéèyàn wó sùn kéèyàn sọ fún wọn ni wọ́n lọ wo bọ́ọ̀lù ń bì kan ọ̀wá lọ já tíkẹ́ẹ̀tì pléènì wọn lẹ́gùn lọ kí wọ́n kí wọ́n fi gẹ́rẹ́ ẹ̀ báyìí tẹ̀sí kórí tẹlifíṣàn ló ti máa wò owó ṣòfò alihamdulilayi awo tẹ ẹ máa mú símọ Ọlọ́run má jẹ àmà padà sí ibú lérò palẹ rẹ ǹjẹ́ wọn máa náwó fún obìnrin àárín wa náà ọgbọdọ sí ọjọ sí alùsùn ní yín àlè. ọjọ sí torí tó bá wà ní àbá sọ pé ìwé ìṣèwò lòun náà arákùnrin kan máa ń dẹ́ nǹkan bẹ́ẹ̀ wò níbi ilé sì ń gbé látijọ́ mo wá tún ṣe wá àti débẹ̀ ńjọ́ kan ọba wa bá mi lé tó yẹ hmm, mo tẹ̀ sọ òdodo ọ̀rọ̀ sí ni kọ́lọ̀ ń já wọn lè pa sí ni mo ní sí nǹkan kan ti mú ọ ní kárí ó ní bẹ́ẹ̀ ni o ó lóun lápò kan lọ́wọ́ ńjọ́ kò sí nǹkan kan táwọn ọjà obìnrin méjì lónìí o ó sì lápò kan lọ́wọ́ kò dẹ̀ sí nǹkan kan ní ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kejì àti ibi tí ó sùn kò sí kankan bẹ́ẹ̀ ẹnìkan wá wà pé wọ́n jọ ń ṣe pálapàla bẹ́ẹ̀ kọlọ́ba wá ó ní òun fi ọwọ́ ra àkùtàn yín lójú òun fọra lẹ́yìn gbogbo etí rẹ̀ lòun tún ṣe lẹ́ẹ̀mẹ́wàá òun sábàdà gbélé ó ní aláàjì ojú wa la wá ní ebi pa ẹni kọ́lọ́ ìjà gbọ́ ní tàwọn ẹlẹ́sọ̀ fáwọn kó o sì tó gẹ́ẹ̀sì owó mi òun yẹn kú àpòkẹ́ yẹn ló lọ́wọ́ wọn ìfowósòfò. yàtọ̀ sí pé ẹni tí ń ṣe sàrà má ṣe sàrà fún mi ti ń bẹ́ńlẹ̀ ọkọ ṣé ẹ̀mí rẹ̀ ọ̀fà mọ́ ọ fọkọ rẹ̀ pé ẹ bá mi fáwọn ẹlẹ́yà kọ́ máa di fowósòfò mi ọ̀ sápamọ́ sábẹ́ rẹ̀. tọ́lá dẹ́wò ni wọ́n padà kẹ́yìn rẹ̀ àti wọ́n wá jẹ́ tí wọ́n kọ́ àti ẹ̀gbọ́n ti léèrè pé wọn náà ti ń wáyà wọ́n yọ tí wọ́n fẹ́ sọ̀ tó fi wọlé ń díẹ̀ àmọ́. lápò nípa owó àtọ̀pọ̀ béèrè ọ̀pọ̀ béèrè ẹ̀ sítumọ̀ rẹ̀ ni pé tá a bá ti parí àhálíkọ̀ kí kálukú túká ká má béèrè á bá tiẹ̀ béèrè béèrè méjì ti tó àbẹ́yọ̀ kan sítumọ̀ rẹ̀ nìyẹn ìtumọ̀ rẹ̀ nìyẹn nígbà táwọn ànẹ́bí ọlọ́run wà láyé ẹ̀ ti gbọ́ mi ìtumọ̀ rẹ̀ nìyẹn nígbà tí àwọn ànẹ́bí ọlọ́run ọba wà láyé ṣùgbọ́n báyìí kì í ṣètumọ̀ rẹ̀ o. torí ńgbà táwọn ọlọ́wọ́n bá wà láyé gbogbo ìbéèrè tí wọ́n bá ti béèrè báyìí ọjọ́ ti sáwọn àlè ńkọ̀ lọ́rùn ni. wọ́n ló fàǹgbà tó ti sọ ọlọ́run yìí pé inna Allaha kataba alaykum al-hajja fahujju. ọlọ́run ti ṣe hajj lọ́rọ̀ fún yín torí bẹ́ẹ̀ ṣe hajj o bẹ́ẹ̀ nìkan ti dìde àwọn nìyẹn. ọba ni àkúlẹ̀ ya Rasulullah sọ́dọ̀ ọdún lèrè òjíṣẹ́ eri sẹ́ni pé béèrè ní béèrè ìbéèrè àkàdédé kẹ́ńkì yẹn sì máa fa wàhálà ó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì òjíṣẹ́ ọlọ́run ọ̀dáhùn lẹ́ẹ̀kẹta ọlọ́run kẹ̀ fi lé ni pé tí mo bẹ́ẹ̀ sọ ni wọ́n dẹ̀ ti di dandan fún yín ẹ̀ sì ọba wà láyé ìbéèrè ọ̀gbọ̀rọ̀ pọ̀ tọ́ bá ẹ bá pé bẹ́ẹ̀ lọ́sẹ̀lẹ̀ sí àwọn Yahudi nígbà tá ànábì Musa alayhi salatu wassalam sọ̀sọ̀ fún ọ yìí pé inna Allaha ya'murukum an tadhbahu baqara dádájú ọlọ́run ọba yín ń pa yín láti ẹgbẹ́ ká ẹ̀dùn màálùú kan nẹ́kírà ni wọ́n nẹ́kírà ìdúlẹ̀ ọ̀hún lọ́dọ̀ àwọn afọ́ ní òṣòlò kábàdé wí nẹ́kírà ni ń sọ pé ẹni màálùú yóò ẹnì màálù ẹ bá mú elékuru ẹ bá rí ìdí òsì ìgbó àtọgbókògbó àbájé ìtọ́dàgbà kọ́ bá jẹ arúgbó ẹnì màálù. wọ́n bá bẹ̀rẹ̀ béèrè burúkú tàwé lu màálù wo àwọ̀wọ́ ni ó ní hánàlá ìyá kejì jẹ lọ́wọ́ amúránkánì màfúwìlà nǹkan kan tọ́lọ́hún tó fẹ́ kọ́ tẹ̀lẹ̀ ń pa ọmọ tó ń ṣe dáadáa fún bàbá àti ẹ̀ ọlọ́run fẹ́ kẹ́sìn ilé yẹn fáwọn bọ́lọ́run ṣe lọ júwe màálù tí wọ́n ṣe wàhálà tí wọ́n tó rí nìyẹn ẹ̀rì pa ayà yẹn nípa ayà yẹn ní fọ̀sábà owó àwọn ọmọ káàdù yẹ fàálù wọ́n padà dún màálù yẹn ṣùgbọ́n wọ́n fẹ́ẹ̀ má ṣe é mọ́ torí wọ́n làágùn. sọmọ kẹ́ sì wà tẹ́lẹ̀ bàbá ẹ̀ sùn wọ́n làwọn rà màálù. bàbá àwọn rà ní fifty lápẹ̀rẹ̀ ọmọ ní ẹjẹ́ bàbá òjì wọ́n ní ọ̀dọ̀ àwọn fi báyìí kù wọ́n fi ń kún owó ní zangasi jì wọ́n ní kò sí wọn jọ wọ́n ní kò àbóhùn bá tó yìí. màálù yẹn wá láwọn Yẹhudi tí wọ́n padà lọ rà ìgbà tí wọ́n padà ta màálù ìlọ́pọ̀ owó yẹn ni lórí dáadáa tó wọ́n ti fóun bíẹ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ owó yẹn pẹ̀lú pé wọ́n kàn sọ fún wọn ni pé àkólé ṣe màálù yìí lẹ́ni ìdí kò lé rárá ẹ sá kàn gbé góòlù sẹ́gbẹ́ kan báyìí ẹ sì gbé màálù sẹ́gbẹ́ kan tí wọ́n bá ti ṣe déédéé ara wọn tí ò jẹ́ ìgbọ́kẹ́ lọlẹ̀ ọ̀kẹ́ lókè ẹ máa gbé màálù lọ ẹ wá rí i pé lọ́pọ̀ ọlọ́run tó fi sẹ̀sẹ̀ fún yẹn pé òun tó ṣe dáadáa sí ọ̀nbí rẹ̀ ọlọ́run tó fi sẹ̀sẹ̀. so nípa bẹ́ẹ̀ ọkọ̀ béèrè ọ̀sọ̀sálá ọkọ̀ yẹn ni pé lójú ayé rẹ̀ torí yóò di wàhálà sí yẹn lọ́rùn irú ẹ̀ náà lọ béèrè ń tọ́ba wì kálukú bá ń béèrè kí ni mo jẹ lálẹ́ àná nǹkan báyìí lọ jẹ ẹ fáwọn yẹn ti sọ ọ́ di pé tó ó ṣàtìní àwọn abéèrè béèrè ah, ọmọ tí bàbá àbúkà ọ̀dáfà ọ̀dáfà ni bàbá Ah Tẹri pé ni ti ń le díẹ̀ gbọ bọ́yọ̀ ọ̀kẹ́ bá tún ìyẹn sẹ́wọ̀n pé ara tí ó ti wálẹ̀ dẹ rí pé ee eh, eh, pépé ni tí ń pè ń bàbá ṣe sòwò òun ti yọ dìde ń ìyá rẹ̀ gbọ́ ta bàbá mi tó tọ́ gbólógbé máa já lónìí gbọ́ ta bàbá mi ìyá fún mọ́lẹ̀ ọ̀rọ̀ lóòótọ́ eh, dábàá bàbá rẹ̀ ẹni yìí mọ̀kà yìí mọ̀ fún ni. àwọn kẹ́wọ̀n pé kásákẹ́ máa bẹ̀rẹ̀ wọ́n lérò fún anábì ọ̀sẹ̀ kẹ́wọ̀n àtọ̀ nǹkan bá wù. náà yẹn nìkan bá tún bẹ̀rẹ̀ pé ń bolo ń wá anábì dáadáa fi náà rí ọ̀nà ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ làwọn ẹ̀dá wò pé ọ̀là ìpè kìíní yìí ti ń pọ̀ báyìí. àwọn àbáyé bá tún sàgbá kẹ́mbẹ́ ni wọ́n tún bá àdẹ́wò tí wọ́n tún kẹ́mbẹ́ wọ́n lẹ́yìn tẹ́ ní òsì kúnlẹ̀

kí lèyìn ó ṣe ó sì jókòó a sì fẹ́ rí ẹni yẹn fẹ́ bẹ́ẹ̀ ni tí ń bá wọn sọ̀rọ̀ kó ló ti fẹ́ ṣe láàrin àwọn yẹn lọ́wọ́ tí wọ́n kí ànẹ́bì hmm. nítorí pé wọ́n ti wá rí pé báwo abalẹ̀ imam Bukhari rahimahullah wọ́n sọ pé báàbò jawazul buruki lil muhaddisi awil alim ti pé ó ṣẹ̀tọ́ ká fẹ́ afá aládìsí àbí olùmọ̀ tètùmọ̀ rẹ̀ ní pé káàkì. torí bẹ́ẹ̀ tí wọ́n bá lọ́wọ́ àlùkò kan ìfún ìgbọ́n lọ́rí kó jiyàn lọ ti yé bẹ́ẹ̀ ṣùgbọ́n béèrè ló bi afá ni pé ṣé wọ́n kí ànẹ́bì ni. Ah, kò tí ì ṣé wọ́n kí ni ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ ọ̀nà méjì gan lẹ́sìrì bá kàn níbi ọ̀rọ̀ kìtàbù ẹ̀sùn kàn ní kìtàbù al-i'tisam èyí sọ ìkúnlẹ̀ pé wọ́n kí ànẹ́bí o ìkúnlẹ̀ pé ọ̀rọ̀ yìí káyà kẹ́ni tá a fẹ́ bá sọ̀rọ̀ òfin lérí wa tó ní gbogbo wọn jókòó báyìí àbí ta ló jura wọn lọ́nà àwọn àwọn àǹkàlẹ̀ kò sí ṣùgbọ́n tó fẹ́ sọ̀rọ̀ kábílẹ̀ róńtọ̀ róńtọ̀ wa mú orúkú yẹn mú òye pátá yá lọ́wọ́ àtẹ́lẹ̀ ọwọ́ anẹ́gà sókè báyìí. wọ́n dàbí àwọn afáwọn ọmọ yorùbá mọ̀ yìí pé ẹ̀sùn lọ́ọ́ fi sẹ̀rí ìkúnlẹ̀ kíkiri báyà wọn ọba ti ṣe bẹ́ẹ̀ báyà wọn ọba kẹ̀ ní dìde wá pátá ni. ṣùgbọ́n yìí yóò tẹ̀rí ẹ wí kí sallallahu alayhi wa sallam àti àá rọdínà àdẹ rọdínà bíláhi rabban abil islami dínà ọbí muhammadin rasula ìdí ń tó mú wa náà ti tó a ṣe béèrè mọ torí nǹkan mi ti o ti fẹ́ yíwọ torí àwọn nǹkan kan tó pamọ́ fẹ́ ìpè tà bá fi béèrè lọ́sọ̀ pé tẹ bá ní kẹ́ lọ béèrè tẹ̀sùkùn yóò bà yín ló jẹ́. sẹ́wọ̀n pẹ́ni tí ọmọ pé òzáfà ń bàbá òun gbà tí ọmọ kí ló fẹ́ dùn níbẹ̀ pé àtọmọ àlè lòun. nọ́mbà òdi lọ sọ̀fi tó tó ní ìsinsẹ́rí pẹ́sùn ọ̀kàn ní ọ̀jẹ̀. ọ̀pọ̀ béèrè nígbà táwọn ànẹ́bí ọlọ́run ń bẹ̀. wọ́n sọ̀sọ́ láńkọ̀ ṣùgbọ́n nígbà táwọn ànẹ́bí ti lọ sáà fọ́ ọ̀bámọ́ ọ torí wọn ni yóò dọba sọ yìí pé man qala lastu adri faqad afta ẹni yóò dọba yìí gbólóhùn lastu adri ó ń tọ̀hún ti mú dájú ẹ̀sìn wa torí olùmọ̀lẹ́ni yẹn tí ọba nímọ̀ ní bó o ló ti mọ̀ ikú wọn ọmọ nǹkan yẹn tọrọ lọ́dọ̀ ní ìsìn yóò jókòó ni kànìtà fọ́tara lè fún ti ya yóò jókòó yóò ní ọ̀ya ẹ máa béèrè wọn wá kẹ́hìn sí gbígbá ní wọn wí bẹ́ẹ̀ yóò kàn máa fèsì sí náà ní kó mọ kí wọn jù béèrè lẹ́ẹ̀kẹ́ yẹn sọ pé ah ìtẹ̀sọ yìí àsọ̀rọ̀ náà látọ̀sẹ̀ ti mọ̀ á lọ wo tíra fún ìmọ̀kẹ́ ló ẹ mọ̀ bí kéèyàn ju àdéhìsì kan kó ju ó fún tíra nínú kọ̀ǹpútà oníkọ́ fáńdì ẹ̀ fún ọ ẹ tí ìgbọ́rọ̀ mi yẹn yé ọwọ́ asun tíra kan pé kọ́ fáńdì ẹ̀ wọ́n dábàá pọ̀ yẹ kọ́ wà mẹ́ ọwọ́ aníkọ́ fáńdì ẹ̀ fún ọ yóò ṣe tẹ́ báyìí ń gbọ́ kí ni ìtumọ̀ látú ìjà ààrẹ àwọn kó ti wá nìyẹn ìmọ̀ níjẹ́ ó kó gbogbo ẹ̀ lọ́sùn pọ̀ lọ́wọ́ lọ sí tí ó dé ó ní ẹ̀ èyí tó wí ń bẹ̀. gbẹ́ mọ̀ ọgbọ̀n tí wọ́n máa fàtàrí ya lè lè ṣe lè ṣe. nǹkan tí yóò lè ṣe kankan ló ń bá a ṣe. àyínwó hẹ́ẹ̀dì. ansọ sẹlẹsùkọ nípa mẹrin tí mo tún pe dẹdẹ fún yẹn láti fún yẹn kí yẹn wá kọ kọ máa fún yẹn ansọ sẹlẹsùkọ ọyẹ kó fúyàwó ẹ ló ń jẹ ọwọ àlò ní fún àwọn àwọn ọkùnrin tí wọn máa ń gé owó fóbìnrin yìí sì ń bẹ tí ọba tiẹ̀ sí amọ̀ yẹn ọwọ́ àwọn ó sì máa gàn ń gé owó fáwọn ọmọ àwọn ọmọ bá ń fẹ́wọ́ ó sì wà ó nínú àwọn kan tó fi dandan fún yẹn dẹni àwọn eléyàn wọn gán fún fámìlì ẹ bóyá ya ìlú ààrẹ ọdẹ ti wá ó bá àwọn kan tó fi dandan kí yẹn hẹnẹ rẹ kọ má jẹ ọdọọdún yẹn wọn sọ sọlá ń kọ àbí irun tí èsì ṣètò yẹn kí yẹn máa wà irun tí èsì ṣètò yẹn wọn máa béèrè bí kí yẹn máa sọ fún ìyàwó rẹ pé ẹ sọ fún mi o asọjọ máa wọ níbi irú ẹ làwọn ọkùnrin tó ṣe pé ó ní wọn tó tó bíi méjì ó ní wọn tó bíi méjì àwọn àti dọdẹlẹ sàlámà alẹkùn ẹkọ àtàrà fún ọlọjà ó tẹ bá fi kẹ̀kẹ́ lẹ kò fowó lẹ o wọn bá ní à ẹ wo gbogbo ẹ náà tiẹ̀ lágbára wọn ti wò pé yóò jẹ fẹẹ dùn yín gan yín rí kẹ̀kẹ́ sílẹ̀ ẹ ẹ ohun ẹ pín irun tiẹ̀ yóò kẹ́ ọ̀rọ̀ amófinla rẹ̀ yóò dé padà tó ọ̀dọ̀là ájì dáadáa ó ń lọ ọdún kejì nínú. wọ́n máa sálámọ̀ sí kejì àwọn alẹ́kùn ó ní ẹ̀fọ́ àtàárọ̀ ó ní sékìlì yìí sí ìsọ yàtọ̀ díẹ̀ lónìí à bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n àdúrà yín ni kẹ́ ẹ bá filẹ̀ mo tiẹ̀ bá ń ro kà fẹ́lẹ́fẹ́lẹ́ kékeré kan lẹ̀ yóò bá bọ́ fìlà ní ìlọrin ọ̀jẹ̀ wọn lónìí. ẹni tó rún kàn nìyẹn ẹni ó lóúnjẹ nínú àwọn èyí táwọn bàbá wa fi fọ lánìyẹn àyẹmọgán ló ṣe wọn o àwọn tó ti kú nu ọlọ́nkọ́ bá ti foríjì wọn. ọ̀rẹ́ wọn ó fẹ́ wọn tí wọn ó tó bíi mẹ́ta ẹni ọba lóúnjẹ lọ́dọ̀ ní ògbòrò. ẹ̀rí bẹ́ẹ̀ yẹn lẹ́yà wà sí ẹ̀yìn màá torí ire tó di pa àwà báyìí àtò ti kówó ò ti kówó tó ẹ ọ pé súnmẹ ni kí ẹ àkàlà ìyàwó rẹ ẹ wo Muawiya bùnú haida alikushairi radiyallahu ta'ala anhu ẹ lè kó kẹ̀dí lọ di ìdìbò débi ni pé súnmẹ nìyẹn ìmúra òyìnbó fi gba súnmẹ lọwọ yín gẹ nìyẹn torí wọn lẹ́yìn ń pè ní súnmẹ bá súnmẹ ibi tí ó ti dá akọ súnmẹ nípa ọkọ òun ni gbogbo súnmẹ kéèyàn fóbìnrin ló ń jẹ kìsì súnà lọ̀rọ̀ tó jáde lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam kìsì súnà nìṣe rẹ̀. Muawiya bùnú haida al-Kushairi wọn lọ́wọ́ bí ànábì lè rè sallallahu alaihi wasallam wípé kílẹ̀ tó dẹ́ni kọ̀ọ̀kan ó ṣe fún yàwó ẹ̀ ànábì níbẹ̀ ni tòkè ìmọ̀ haida tó àyìn ta tí wọn náà bá ti rí jẹ kó fún jẹ ṣé kìsì súnà nìkẹ́yẹ̀ fún mi jẹ wàá dẹ̀ fún wọn tó bá ti rí wọ̀. bákan náà wọ́n là tẹ́ dédé bìlì wọ́ọ̀jì ọ̀gbọ́dọ̀ gbá lójú ẹlòmíì ò tiẹ̀ mọ́ sí kankan láàrin wa tó nígbà tó sẹ́nu ẹ̀ kan tí mo kó gbajú. wọ́n alòsùn náà tẹ̀mí wọ́n ọ̀rọ̀ ọ̀run gbọ́n yẹn ọ̀ ọ̀pẹ́ kínní ọ̀ wọ́n látú kọ́ọ̀tì ọ̀gbọ́dọ̀ bú lábojú ọ̀gbọ́dọ̀ yẹn lódì àwọn súnlẹ̀ nìyẹn ẹ̀jọ̀ yàwùn yẹn gbẹ́gbẹ́ ló fi yàgbẹ́gbà sísùn tì lásán wọn máa ń sọ gbogbo eléyẹn ni wọn ò kó wá tí kò wálé fún kò wóúnjẹ fún tí ọba ti fi nǹkan gun oníkùntà lọ́wọ́ tó gun lára ẹ bá kọjá sí súnẹ̀ káàdé ọdún àmì lọ́wọ́ ọ̀nà tí ọ̀nà ti súnẹ̀ tí ò tún jẹ́ nínú rẹ̀ àti ìdí kéèyàn máa fẹ́ gidi ó ti rí torí tí wọn bá jù sí kò ní hàn wọn ní ebi ewu ọdún kíkí ni ọ kọ́rọ̀ mi ò wọ̀ ọ́ ọ̀rọ̀ jìmọ̀ ògì ò lè gbé ibi bá mẹ́mẹ́. ẹ gbọ́ tó bí mi ọ̀sọ̀ pé kí n sáà sùn jẹ. so nípa bẹ́ẹ̀ ihun tí èsì èdèyàn kéèyàn máa béèrè fún àdúgbò sálá ń kọ́ ń pa rẹ̀. ihun tó yẹ kó jẹ́ fún yẹn kéèyàn máa mú wa ihun tí èsì èdèyàn kéèyàn béèrè fún ní hẹ́ẹ̀tì wà ọkọ òkèlè ọmọhàn ṣíṣe ya wọn sọ sálá ń kọ nǹpa rẹ ní ẹsẹ ya hmm. ìyẹn máa ti gbọ́ nísìnyí nìyẹn ẹ wo màmí ọ̀rọ̀ yín ti ẹ̀ bá téèyàn mú. Ah! orin àfáà lẹ́ẹ̀ máa kọ́ tọmọ lẹ́ẹ̀ máa gbè ìyá tó bí ọlọ́mọ ẹlòmíràn mọ ọtí nǹkan kan wọn máa gbìyànjú pé àfàsíhun dẹ̀ ń kọ́ wọn nìyí sísẹ̀yà ẹ̀wọ̀n kan sọ àti kàyẹ ṣáájú wípé ìwọ̀ táwọn ìyá wa tán ní lórí wa ọmọ àga tíyẹn bá ní mútò ó lé ní kíyẹn mú kọ́kọ́ ọkọ̀ wa tíyẹn bá tẹ̀ fẹ́ máa jáde yẹn ọlọ́gbà yọ̀dà àbí kíyẹn sọ wípé ọkọ̀ yìí àwọn fẹ́ lọ yàgbẹ́ látòrì anítọ́lẹ́dì wọn látòrì làwọn ti fẹ́ lọ yàgbẹ́ ibi tó bá wọnú dáadáa àwọn fẹ́ lọ bẹ̀rẹ̀ ní àwọn lẹ́ẹ̀kì tọ́lẹ́dì ọwọ́ àfi ọkọ̀ yìí gbé àwọn lọ́bẹ̀ ṣé àwọn pé yóò rìn yẹn lára ìgbà máa ń mi mo ti gbé tọ́lẹ́dì náà gbogbo mi nǹkan kẹfẹ́ lọ àánú ah, àtòrì nílò dáwọ́ tẹlẹ̀ tí ó jẹ́ pẹ̀lẹ́ ọ̀rọ̀ pé máa lórí àwo à lọ ó sì fọkàn rẹ gbé mi lọ ìyẹn lọ ni mo sísẹ ya wọn sọ sọlá ń kọ wọn àwọn adìl bennett ìyẹn ò ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa náà òun ni máa rí ọmọbìnrin lóye ẹ̀rí àwọn aláwọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n wò pọ̀ ọmọbìnrin òsì lọ́ máa dẹ̀ lè jagun wọn á kàn tó sí ilẹ̀ ni wọn bá ti wọn á dàgbà tó yá ìrìn kan wọn á gbẹ́lẹ̀ lóòrò wọn á lọ bò mọ́lẹ̀. ọ̀nà ẹ̀dín yẹn tó lè gbà síbẹ̀ lásìkò yìí ni kéèyàn márùn obìnrin lẹ́kọ̀ọ́. ìgbà ọkùnrin lọ́mọ èèyàn ó jẹ́ lọ́jà mójútọ́kùnrin nísìnyí wọ́n ó ṣe bí wọ́n ó ṣe ṣe wọ́n lọ fọ́kọ à tó àfáà tọ́wọ́ ẹni pé bẹ́ẹ̀ nìyá tiwọn tí wọ́n ní òdìlé dàrú láti yọ ìdí ọ̀lẹ́kọ̀ọ́ kan. àti ìbí yẹn bá tẹ̀ fẹ́ rẹ̀ yẹn lẹ́kọ̀ọ́ ẹni tó yẹ kí yẹn kọjú dẹ̀kọ́ ẹ̀ ká dẹ̀ jẹ́ ọyá àsọmọbìnrin ó ní wọn ní táìmù ẹ̀rí pé afẹ́ lẹ́kọ̀ọ́ lọ́gbà àlẹ́ ọmọ ọmọdé rọ́ṣà tún wáyé ní àdẹ́tẹ̀ àdẹ́tẹ̀ jẹ́lẹ́n ìbẹ̀lẹ̀ àárọ̀ ìyá gangan nílé ẹ̀kọ́ tó o bá ti palẹ̀ mọ́ ẹ̀ dáadáa odidi jẹ́nẹ́sẹ̀ kan ló ti palẹ̀ mọ́ dáadáa típìlẹ̀ rẹ̀ dẹ̀dá obìnrin yẹn lára abẹ́rẹ́ lẹ́kọ̀ọ́ wọn sì kódà ẹlòmíín lọ àwọn iléèwé tí wọ́n kówó tí rẹpẹtẹ ní ọmọkùnrin lọ tọ́lájọ́ ọmọbìnrin amúlọ sí ẹ níjọ náà ni ó ṣe nísìnyí tí mi lọ lọkọ tí tó bá lọkọ wọn ni wọn bá lọ ló mọ bẹ́ẹ̀ ni àárín wọn lẹkọọ àwọn àjàsí wa náà ti rìn nípasẹ̀ ìsìn ọmọbìnrin lóye lábẹ́ báàbò yẹn ṣùgbọ́n kó tó di pa lọ inú àgbáyé tá bá nọ hadith yẹn àwọn ni pé hadith ni sọ fún wa pé àríyànjiyàn èèwọ̀ ni. àti pé ìbéèrè tí ọba bá ń fà ní dání kí ẹ má máa béèrè ẹlòmíì yọ ká wò yọ ká wò pé wọn ní abéèrè béèrè yọ bàbá wóró wóró wọn lólùkọ́ kan tó bá ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tán gbogbo gbà yọ máa sọ pé ẹ béèrè béèrè àwọn èèyàn gbogbo gbà tí wọn bá ní sí béèrè ni yóò ló wọn ò ní. Ah! níbo olùkọ́ sọ yìí pé ó ti jẹ́ ní gbogbo ìgbà tá a bá ti ní kó béèrè béèrè ó ní òsì béèrè àwọn yòókù rẹ̀ sì ń béèrè béèrè a ah, ọba ní wàyí o olùkọ́ mo ti ní béèrè báyìí. téèyàn bá ń gbààwẹ̀ látàárọ̀ sẹ́wọ̀n pé tá lùfájà rí bá ti yọ nìyẹn òkò onúró ni òní jẹ ni òní mú mọ́ tóorùn ó fi wọ̀ òórùn wa kọ̀kọ̀ wọ̀ bóòlù yóò ti olùkọ́ bá sọ wípé kódà sùkúùtù ka sáyẹ́rù mi sù àlè. ilé ìwé ní mèrè. a ní kò rùn yọ ọmọ ọsà pọkàn táwọn ọ̀rẹ́ ni bọ́ọ̀lù àti àdìyí. olùkọ́ àmì ò kódà ọmọ wa dákẹ́ nìkan wọ́n dájú kó béèrè lọ. wọ́n sáré gbogbo nǹkan táwọn èèyàn ń béèrè wọ́n ti ń béèrè láńdá wọn lóhùn díẹ̀ yóò lé sí i. lẹ́yìn náà ṣẹ̀rí àtúkọ̀ fún wa nípa ìní àfà wọn tọ́ yẹ ká ní one thousand sí a sì ra nfààní rẹ̀ pẹ̀lú paní two thousand ọwọ́ àti ọ̀kẹ́ irú mi ọgbọ́dọ̀ máa yọ one thousand jáde bẹ́yẹn ah, irú sáà ó nìyẹn nkẹ́kẹ́ náà ni ó mú wá sí ìbò onírọ́ tí ó bá mú nkẹ́kẹ́ náà wá ẹgbẹ́ sọ ẹgbàá ten thousand. ẹ̀rí àdìsí tún kọ́ àbí àníyá wa ká má sẹ̀wọ̀n nítorí bá pe dandan fún wa láti mú wa ká mú wa ń tí èsì tí wa ká má béèrè rẹ̀ ká má rí ọmọ lóye. lábẹ́ báàbù yìí àdìsí mi tún ní wọn ni hadassana hisham bọ́ni abdulmalik. hadassana hisham bọ́ni abdulmalik kọ́lù. سمعت ابن عيينة قال سمعت ابن منقدر سمعت جابرا ما سئل النبي صلى الله عليه وسلم عن شيء قبل وقال لا طب ẹjọ́ àná ọkọ̀ sí ànẹ́bí o ọlọ́run yá lè jọ àwọn súnà kẹta ẹ̀ka ṣe ni ẹ̀yìn pé nǹkan ẹ̀kọ́ kẹlà ákẹ́ máa ń pè ní súnà àwọn súnà kẹmẹ tá a rí ńlẹ̀ tó ẹ̀ka ṣe. Hisham hadathana bin Abdulmalik ó ní onye ina Ibn Uyayna ìyẹn náà sọ pé mo gbọ́ Ibn al-Munkadir ó leere nkakari. gbọ́ Jabir ibn Abdullah ó ní wọn ò bí anẹ́bì léèrè kankan rí kánẹ́bì sọ pé kò sí ọ̀ àmọ̀ yẹ ti kó lodo ẹ̀ pé ń sì ń o ní òsì ọlọ́run bá máa mú wọ́n béèrè mo sì ní òsì wọ́n ní wọn ò bí anú sọ́lá ní nǹkan kan rí ọ̀kan ọ̀làlà kọ́ wa sọ pé kò sí. ìyẹn ni Al-Farazdak tó fi yin ọmọ ọmọ ànẹ́bí ṣé àná sùnmọ́ pamọ́ gbàtọ́ wa di àsìkò Hisham bin Abdulmalik lọ́wọ́ àfihàn ta onípọ́n lọ sí tọ́wá wọn á rọlù wọn á béèrè pé ta lélẹ́ yẹn ọmọ ọmọ ànẹ́bí dẹ̀ ni ọba ní ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ń béèrè pé ta lòun ó rí táwọn yẹn ń bìlà fún Hisham bin àwọn ń béèrè yìí kí ta ni wọ́n ń bìlà fún yìí wọn ò mú tọ̀ ń rí bórí faransa kìí ṣe kẹrin nìyẹn wípé ẹ ọmọ ta ni àdálẹ́dì táàrí fúlẹ́bù ti háhù wá sí àtàhù wàlbẹ́tù yà àrífùhù wàlẹ̀hìlú wàlẹ̀hárọ̀mù ọmọ ta ni <laughs> yèèpẹ̀ mọ́kà títẹ̀lẹ̀ rẹ̀ báyìí yèèpẹ̀ mọ́kà mọ́ ilé ọlọ́run gẹ́gẹ́ mọ̀ ìlú mọ̀ hárọ̀mù mọ̀ àdàbọ̀nù fàtìmọ̀ tí nkúntàjà ìlàhù ọmọ fàtìmọ̀ mà ní tí wọ́n bá mọ̀ ntiẹ̀ bìjádìhì àmìyá ọ̀là ìkọ́dí kòtìmù bàbá bàbá rẹ̀ ló parí àwọn ànábì ọlọ́run wọn lẹ́yìn sáká òlo kàmá ni àdáàbì dán ìrìhì ọ̀rọ̀ rẹ̀ tó ń sọ sọ pé ta lè léyìí tí wọ́n ń bì là fún yìí ó lè kó nira kẹ́kẹ́ bá alẹ́ arọ́bù ta rifo mọ́ ní ankari tawalẹ̀ ajamu lárúbáwá mẹ́ni tí wọ́n lọ ọmọ yẹn kódà àwọn elédè mi mọ̀ ọ̀kọ́ làlà kọ́sọ̀ ẹ̀ là tàṣà húdì ẹni tí wọ́n ń sọ fún ọmọ yẹn kò wí láàrin àfi àtayá ló kù tó bá fẹ́ ṣe tàṣáwùdù ló kù tó fi ẹni tí yẹn ni ó tó wí láà kò wí láàrin tí wọ́n sọ pé a nǹkan báyìí kó lé rárá sọ lọ́hùn ló kù ìlà lágbọ̀ lá lágbọ̀ làwùlátà ṣàhódò káànà ti láhùhù náàmù àti ìbá sọ̀rọ̀ àtàyà gan ọ̀rọ̀ ọ̀tà òyìnbó ni náàmù gan ni ọba wí. tó nípa bẹ́ẹ̀ ìròyìn ànábì ewu òbí léèrè kẹkẹrin ló ti sọ fún hakeem wọn ẹ̀ṣinsáàmù ń jọyàn ife rẹ̀ hakeem ah, ah, gbogbo ọba ti béèrè náà là ń wa ṣùgbọ́n jẹ́ ń sọ fún ọ àlìyẹ́dùlẹ̀ khairun nínú àlìyẹ́dùlẹ̀ tí bá ń bẹ lọ àbá tún fún ẹ̀ tọ́rẹ́ ẹni tí ń fún yàn ó lóore jẹni tí ń gbà á lọ kò sí lọ́wọ́ ni èyí tí ń bẹ àfin lè ọ lọ́wọ́. a wàá kà hadith yìí náà torí ó ti wà lẹ́mìí wa pé ọ̀rọ̀ àwọn àfáwa méjì láàbò wa. báàbù almal almalu sọ́ọ́lìhù lilmar'i sọ́ọ́lìhì dúkìá tó da kọ́ wà fẹ́ni dáadáa náà lọ da àfi ń bẹ lọ́hùn pé àwa ta sọ fáwọn ṣe súnà yìí ọlọ́run bá ti wá lólóṣì parapọ̀ wọn bá kún fún wa lọ́wọ́ tí ó kù háyà tá a lè fi sin lọ́hùn tá a fi tẹ̀lé tọ́lọ́hùn. àdúrà ní ti ń gbà náà ọ ẹja máa lò ó oníṣẹ́ àwọn ọkọ̀ tó jiná jù ìdí wa náà wọ́n ti ń ba báyìí àti ìgbélé tó sinra àwọn tó sinra àfa àti yí padà kó tànà nítorí di àdọ̀ àfa àti di máa lo tànà báyìí ilé tó sinra ọkọ̀ tó sinra ìyàwó tó sinra aṣọ tó sinra mo ní kálukú wa ń wọ̀ báyìí bàtà tó sanra arínú wa gan ọtẹ lọ́rùn fún bàtà láwọ̀ báyìí kọ́ máa sàlùwàlá lórí ẹ̀ báyìí ẹgbẹ́ á sàlùwà yìí ní a tó padà sọ̀hún dúkìá tó da kọ́ wà fẹ́ni dáadáa yóò máa ná ẹbí yìí dáadáa. أي حدثنا عبد الله قال حدثنا موسى بن علي بن علي بن علي قال سمعت أبي يقول سمعت عمرو بن عاص قال بعث إلي نبي صلى الله عليه وسلم فأمرني أن آخذ علي ثيابي وسلاحي ثم ثم آتيه ففعلته فأتيته وهو يتوضأ فصعد إلى البصر إلي البصر ثم سأ ثم قال يا عمرو inni uridu an abu'afuka. abu'asaka. an abu'asaka. ala jayi. ala jayi ti kọyọ̀sẹ́ni kọyọ̀kìnímùkà. kọyọ̀kìnímùkà wọ́ọ̀hù. وأضعف لك أرغب لك رغبة من المال الصالحة أرغب وأرغب لك رغبة من المال الصالحة فقلت إني لم أسلم رغبة في المال إنما أسلمت رغبة في الإسلام فأكون مع رسول الله صلى الله عليه وسلم وقال يا عمرو نعم المال الصالح للمال الصالح. Hmm. àti ká lówó kọ̀ bá wí pẹ̀lú súnà ẹ̀rọ aláǹtì. àwọn olùsí súdù àìmọ̀ká súdù wú ló fi wá sọ yìí pé kí lọ́ọ́ fọkàn sí kí làwọn afọkàn sí bò ó sì máa rìn káàkiri. wọ́n bá ń lọ sọ́yọ̀ kò rìn lọ́bẹ̀ bí kò lọ́ọ́ bá sì ń lọ ni ó sì ti máa rìn lọ́bẹ̀ ọtẹsẹ mọrin ari abdullahi ibn yazid hadassana hadassana musa ibn ulay ó ní mo gbọ́ bàbá mi ti sọ pé mo gbọ́ amúra ibn al-aasi ó ní ba'asa ilayya an-nabiyyu sallallahu alayhi wa sallam anabirin ni simi ó wá pa mí láti pé kí n kó àni àkúdà ah, alayya siyabi wa silahi kí n kó aṣọ mi àti kíni àti nǹkan ìjà mi kí n wá bá wọn ó ní mo wá ṣe bẹ́ẹ̀. fún àtẹ́tù mo wá lọ bá ní sọ̀sẹ́lá wàhúwà yẹn tàwa dọ́ọ̀kù àdébí dẹ́n sálùwà lá lọ́wọ́. ọ̀sọ́ àdáyé lẹ́yìn alibásọ̀ ó là nẹ́bí wa tẹjúmọ́ mi ó wò mí dojúdojú tún mọ̀ sọ́ à nígbà wá wò mí tán ọwọ́ mi rí báyìí ó torí padà ọwọ́ ni yà á mọ̀ ìwọ á ìní orí ìdọ̀ àni àbọ̀ àṣàkà àlàjẹ́ yìí. mo fẹ́ kó sojú ọmọ ogun kan nífa fọyọ̀gìmù nímú wà á jẹ kọ́ kọ́rọ̀ níbi ọmọ ogun tó lọ darí wà á rògbò bulẹ̀ kan rọ́ọ̀kì bàtà mìíràn lùmọ́lẹ̀ sọ̀lẹ̀ torí mò ń fẹ́ lọ́dọ̀ ni ha mo fẹ́ kí ojú tó dáa ni ń fẹ́ fọ́n bí dúkìá pé kò ní dúkìá kò lówó. kóòtù afáwọn wọ́n làwọn wá sọ fún jíjẹ ọlọ́run yìí pé ìnìlá mùsùlùmí ọlọ́gùnbẹ́ta fìlmẹ́. àtàyè gbẹ́sìn yẹn ni kéèyàn sọ wípé nígbà tí sẹ̀sìn kò nídìí ká lówó mọ́ àìrọ̀ àfàwọn amúlù wí bẹ́ẹ̀ kíkẹ́ àá ah, èmi ò sojú kòkòrò ọ̀rọ̀ owó ìgbà Islam torí kí lè lówó fa jíjẹ ọlọ́run wá ọkọ̀ rẹ̀ di ọ̀rọ̀ yẹn onítẹ̀rí Islam tẹ́mi gbà ó mo gba Islam rọ́gùnbẹ́ta fìl Islam kí n lè fi jẹ́ mùsùlùmí ni kí n ṣe ń torí kí n lówó.

ìyẹn ni pé bó ti jẹ́ mùsùlùmí ìtọ́ bá tún wá lówó kun áà nǹkan ẹni tún wá dùn gan ẹ̀rí tábánikà wo hadith yìí ìtumọ̀ ní màlúmọ́lù sọ ìyẹn ni pé ní àlùmọ́lù halal owó àlàálì tí ó wá wà fẹ́ni tí ó máa nẹ sí bùkátà rẹ̀ yóò nẹ fún fámìlì yóò nẹ fáwọn aláìní yóò nẹ ṣiṣẹ́ dáadáa ìtumọ̀ rẹ̀ nìyẹn o àgbọ́yé hadith yẹn òun ni pé ìṣàrọ̀ ìtọ́ka wà nù kí ni àlìkàfà àti ìhàrìbíjà ìtò ìtò fi sí ogun rẹ àti agbára ọgbọ́n èyí tó fi ń bẹ fún àfàwà àmọ̀rò gbìn làásù àti kí lọ́sọ̀ sẹ́lámù ti múrò wá wípé àwọn ọmọ ogun Islam tí amúrò fẹ́ darí yìí o wọ́n ò borí òun ni gbólóhùn tó ṣiṣẹ́ ọlọ́run sọ yẹn pé kọ́lọ́run wá kọ́rọ̀ fún ọ pẹ̀lú àwọn ọmọ ogun tó fẹ́ darí ọlọ́run ti fi hàn ànẹ́sọ̀ sẹ́lámù pé wọ́n máa borí tó bá lè di ogun yẹn ìkẹta nínú àgbọ́yé hadith yẹn òun ni bí àfàwọn amúrù ṣe sọ pé ojú kòkòrò àwọn ni káwọn sáwà lẹ́gbẹ̀ẹ́ ànẹ́bí ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́run ọba ṣàgbọ́lá fún kó tráfù lọ sí jihad sójú ọ̀nà ọlọ́run ìkẹrin òun ni pàṣẹ sọlá ó fún àfàwọn amúrù bin al-As ó fún ní sàtífíkẹ́tì wípé ẹni ire ni akílófin tóbi tó ṣàdá tá gbé fún yìí tani wá ni àfàwọn amúrù bọ́nìlà áàfù ọjẹ́ àfáwà kejì tí ayẹ̀wò lónìí ọmọ àfáwà amúrò bọ́nìlì jamọ́ láti sọ̀rọ̀ wọn tẹ́lẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run dábàá dẹ̀ ti parí ẹ̀ báyìí apalẹ̀ wọn ni a máa retí tẹ̀sílì lọ́sẹ̀ tó ń bọ̀. wọ́n ní ọ̀rọ̀ tó ti tí ọlọ́run sọ ń pa àfáwà amúrò bọ́nìlà áàfù òun ni pé asilamu nẹ́ẹ̀sù àwọn èèyàn gbà fà wọn làwọn gbà fani ṣùgbọ́n amúrùbúrò là á sì ń kọ́ àmọ́ náà òun nígbàgbọ́ ń jẹ kò sí ìyè rárá níbẹ̀ yẹn láti mọ̀ wípé àtiyàtọ̀ ń bẹ láàrin àlè ìsìlámù wàlè ìmán ẹ̀rí pé nù hadith Jibril lónìí àwọn hẹ̀ bẹ́ẹ̀ ṣe lẹ́yìn gbólóhùn jẹ́rìí pé kọ̀ọ̀kẹ́ ń dọ́lẹ́tọ̀ sí ọdún lọ́dọ̀ àfọlọ́run àti pàǹdẹ́bì òjíṣẹ́ ọlọ́run ni ìkírun ìgbàwẹ̀ ìyọ zaka hajj Islam nìyẹn ẹ̀ wá rí gbàgbọ́ ìyẹn tẹ́jú nígbàgbọ́ sọlọ́run mọ̀lẹ́kà tẹ́rọ ọlọ́run òjíṣẹ́ ọjọ́ kẹyìn kádàrà gbàgbọ́ yẹn wá lọ̀gà Islam yẹn jẹ́ kí ni o ọjọ́ iṣẹ́ ẹ̀ta iṣẹ́ ẹnu òun ni gbàgbọ́ wọ́n ní gbogbo àwọn èèyàn wọ́n ń ṣiṣẹ́ ẹ̀ta ni o ṣùgbọ́n amúròbìnrin làás ó ní gbàgbọ́ tẹ̀mí tẹ̀mí ni ẹnì kan wá nu àyà náà ọ̀là ti làárọ̀ bọ̀ àmín àwọn alábọ̀wọ̀ òṣìṣẹ́ ọlọ́run kó làm tó mínú walakin kúlú aslamna ẹ ẹ nígbàgbọ́ tó dẹ́ bá sọ nípa àgbàfà àti ṣiṣẹ́ ẹ̀ta báyìí wọ́n ní àwọn èèyàn iṣẹ́ ẹ̀ta yẹn lọ́n ṣe ṣùgbọ́n ti àfáwọ̀ amòrò ńkọ́ ah, ti kọ̀rọ̀ yẹn ni o àfáwọ̀ amòrò ta ló ń tọ̀ ọlọ́run náà àlè ìmáàmù àníyàn aláṣẹ ni ó nílà ẹ̀ka inú àwọn kọ̀rẹ́ṣ olùmọ̀ni wọ́n sì máa ń fi àpẹẹrẹ lélẹ̀ nípa rẹ̀ nípa ọgbọ́n àti ìpinnu. afáwọn amòrò ó ṣe é jẹ́ alọ́bánu sọ̀sálà ńlẹ́ni tó gbàfà ẹ́ wọ́n ní ní ọdún kẹjọ ló sì rìn àjò lọ́ba òun àti Khalid bin Walid ẹ́ sẹ́wọ̀n kọ́ ọdún kẹjọ ni wọ́n tó gba Islam ọdún kẹjọ hijra ọ̀nà wọn tó gba Islam wọn kọ́ ọdún méjì tá a níbi máa jáde láyé gbàyẹn ni wọ́n gba Islam ọwọ́ alọ́bánu sọ̀tọ́lọ́ wọn àti sádùn wàlíd àtẹnidọ́ ń pè ní hajibul káàdà wọn náà ń pè ní Usman ibn Talha wọn náà ń sọ̀tọ́lá wa inú ẹ̀ dùn gan bí wọ́n ti gba Islam ọwọ́ ayẹ afa wa amúlù bínú làásù tí kò darí àwọn ọmọ ogun alimami Bukhari rahimahullah wọn làwọn ọmọ ogun yẹn wọn náà ní ogun tó ń pè ní zaatu salasili wọ́n ní àfáwọn amúrù wọn sọ̀ kalẹ̀ sí mẹ̀dínà ó sì gbé mọ́sárì mọ́sárì lọ padà kú sí Egypt yẹn ẹ̀gbọ́n lọ padà jẹ gómìnà ńbẹ inú ọlá ti ń bẹ fún àfáwọn amúrù bin al-As àfáwọn àbí bọ́ọ̀rọ̀ jẹ lọ́ọ̀tà láti wọ́n lànà sọ̀tọ̀ láǹzọ́ báyìí pé àwọn ọmọ àlẹ́ àásù tó jẹ́ bàbá àfáwọn amúrù yẹn ni pé àfáwọn amúrù àti kejì wọn tó ń pè ní Hisham ṣé àásù bí wọn ó ní gbogbo wọn pátá onígbàgbọ́ òdodo làwọn méjèèjì àní pé wọn mùsùlùmí ìgbàgbọ́ dẹ́mi wọn tààrà ọkùnbà wọn ni mo gbódì sọlọ sọ sọlá tó sọ wípé alẹ́ àwọn èèyàn gba ìsìláàmù ni ṣùgbọ́n amúrùn jẹ ìgbàgbọ́ lòun ni alimami zahabi wọn ló lọ́la àfẹ́ látọ̀dọ̀ àbí Usman anahadi látọ̀dọ̀ amúrù fún sọsọlá wọn fi amúrù darí ogun záàtú sọlá ṣe wọn ni kódà bákìrì sí wà nù àwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ ni ò yé rárá ó fi amúrù sí olórí ogun abakọ sidik àti ọmọ wọn wà nínú àwọn ẹni tí wọn wà nínú ṣe báyìí ṣe báyìí kámúrò ọmọ àwọn ènìyàn nínú àwọn ọmọ ogun tí wọn tẹ̀lé amúrú tó ń jẹ́ kọmándà rọdí aláwọta lánàkù tóbi nbẹ yẹn láti fi rí ọ láti bẹ fàáfàá wa wọn ní afáwa yìí mi ní ajá lórí ìjàlẹ kúrẹ́ẹ̀ṣì nípa làákàyè òun ló tóbi jù ní ọpọlọ nínú àwọn kúrẹ́ẹ̀ṣì àtọgbọ́n àti pinnu ó sì tó ó túnbọ̀ ń pa ogun òun ló sì tún ga ó ní ìjùnú àwọn ọba alábáwá ó tún jẹ́ àwọn èèyàn pàtàkì náà tó ṣe jẹ́ alọ́ba ní sọ́sẹ́lẹ̀ àti pé ọlọ́wọ́n ọba máa ṣàforíjì fún ọmọ amójúkú òfin tí ìbá ṣe wípé ó buhu lè dúnìyà àti bó ṣe kó sínú àlámọ̀rí kan òun ni ọba jẹ́ kàlífà ibi tọ́lá rẹ̀ tó tó tóbi dé ọba jẹ́ kàlífà rẹ̀ ní tọ́lọ́ ti ṣe àmírù lórí afa abakiri àti umaru bóò ló ti wá gba islam kọ́ìsì bínú sùmáì wọ́n ní amúlù ní làásì ó nílò òjíṣẹ́ ọlọ́wọ́n ọba sallallahu alayhi wa sallam mo fẹ́ fún ọ lálùkáwà ni àbí mo fẹ́ kó fún mi lálùkáwà ni wípé ṣé tí mo bá ti di mùsùlùmí ṣé gbogbo ẹ̀ṣẹ̀ tí mo bá ṣẹ̀ ṣe màá rà fọ́ríjì rẹ̀ ah, àlọ́ sọ́lá ní mẹ́rin ìnnàlè ìsìláàmù wà lè hijrata yẹjọ báyìí máa ká náà fagilá o. téèyàn bá téèyàn ṣe mùsùlùmí tẹ́lẹ̀ wá di mùsùlùmí ah gbogbo ohun tó bá ti ṣe láì dá ọlọ́run máa fojú fò. ìyẹn náà làwọn náà máa mú tètè gba àwọn ẹni tí wọ́n bá ń lọ bí àwọn tí wọ́n ṣe yìí ti pọ̀ sáwà yìí náà. sars lè tún rí ọ̀nà ọlọ́run alẹ́ ráforíjọ́ ó ní mẹ́nà àforíjọ́ ọlọ́run ọba káwọ́sọ̀ kọ́sàgbà gẹ́gẹ́ bó ti jáde pé téèyàn bá ti islam báyìí gbogbo dáadáa tó bá ti ṣe tẹ́lẹ̀ ọlọ́run tẹ̀sí máa dá padà fún kó tó di mùsùlùmí bẹ́ẹ̀ náà ló ti wá rí tó bá di mùsùlùmí gbogbo àìdá tó ti ṣe kó tó di mùsùlùmí ọlọ́run tẹ̀sí máa fojú fo ẹ̀rí ọlọ́run tó pé fawallahi inni la ashaddu an-nasi haya'a èmi ni mò ń máa ń tijú òjíṣẹ́ ọlọ́run ọba jù ẹ̀rí wọ́n ló ní ìtàn tó lágbára nípa àwọn ẹni ìjọba eh, tí wọ́n lọ sí lọ sí Habasha afáwọn amúlù bin al-khas eh, eh, bin al-as radiyallahu ta'ala anhu wọ́n ní ikhlas Musa bin Ulay ànàbí olóògbé wọn mọ̀rọ̀ sọ pé àníṣe sálán ba'atha ilayya rasulullah sallallahu alayhi wa sallam faqala àdìsí ta kan gángan nìyẹn mú aṣọ rẹ mú nǹkan ìjà rẹ fọwọ́ bá mi ó ní ma lọ bá a ti ń sálọ̀ rà lọ́wọ́ àníbi wàá gbójú wò mí ọ̀tẹ̀júmọ́ mi wá ní a. Ah, wọ́n fẹ́ kọ́ darí àwọn ọmọ ogun ni kọ́lọ́wọ́n ọlá ọ̀kan wá kọ́rọ̀ bọ̀ torí mo fẹ́ ìrẹ̀kẹ̀ dáadáa fún ọ níbi dúkìá ó ní mo wá sọ pé èrè òjíṣẹ́ ọlọ́run a ní ìgbà islam nítorí kí n lè lówó fà èsì torí owó mo gba islam nítorí islam ni àti pé kí n máa wà pẹ̀lú ànẹ́bí gbogbo gbà ní sọ̀sọ́ lọ́wọ́ sọ náà ìmọ̀ bèlùmọ́ lè sọ rẹ̀ bí rọ́jò lè sọ rẹ̀ mọ́ngàlá dúkìá tó dà tí ń bẹ fẹ́ mi dáadáa ìbẹ̀ lásán yóò bá lọ sọ̀tọ̀ lánàá ó fún àfàwọn amúrò ní ṣàhádà fẹ́ni dáadáa ni afáwọn àyè wọn ni wọn ní àgbọ́yé kọ́ ẹja tó wò nú àgbọ́yé wọn wọn làwọn sàádà nẹbi sallallahu alaihi wasallam méjì ni wọn máa ń kó pọ̀ ìmọ̀ tí wọn bá nímọ̀ wọn tún máa ń lò wọn lé lómi máa ń jẹ aṣáájú níbi irun aṣáájú níbi jihad olórí nùmọ àti kálò irun táwọn sàádà nẹ́bì fi darí ayé nìyẹn tí gbogbo olú sì fi tẹríba fún wọn. ẹ̀rí wọ́n wá fẹ́ mú ọ̀rọ̀ wá nípa fáwọn amúrúnjọ kan. wọ́n ní afáwọn sọ pé òun lálàá ní alẹ́ ìjọ kan tútù dẹ̀ fún nígbà tí wọ́n lọ jagun ta alánà sọ̀sálà pé bọ́ọ̀lù ọjà yẹn zaati salasi òtútù mú ó lérò wa ń bà mí ipe tí mo bá ní kí n lọ wẹ̀ ṣé ní ikú mo wá di tàyà múmú mo wá kírun àṣùbà fáwọn èèyàn mi tí mo darí lọ àwọn èèyàn wa padà sọ fáwọn sọsọ láwọn pé ohun tóun ṣe nìyẹn anábì wa sọ pé yà á mọ ọlẹ́yìn asáàbíkà wà á ń tajú nù. ó sì kírun fáwọn èèyàn rẹ lẹ́ni tó ní fà nírò bílẹ̀dì ìmọ̀nà àní ìmìnà lẹ́kítẹ́sáì ìhun tí ò jẹ́ kí n wẹ̀ ń jọ́ ni mo fún ọ mo fànẹ́bì nírò ó lé mi dẹ̀ ti gbọ́ wọn nínú tó ń sọ fànẹ́bì ni òun sọ pé mo ti gbọ́ tọ́lọ́run sọ báyìí pé wọ̀lá atákótó ló àrùn tó sàkó ẹ̀rí pálágọ̀ yìí làfa wa tó tọ̀ ẹ má para yín o àdébí ò tí ì kọ́ńké ó dé bẹ́ẹ̀ ni o ṣé pé téèyàn bá ní jẹ́nẹ́bà tó sì yẹ kọ́ wẹ́ẹ̀. ó lè ṣe tàyámù kéèké wúdé bẹ́ẹ̀ mọ̀ kọ́sẹ̀ ìgbà ìsìlámù kéèpẹ́ ó ní sùn bóun ti gbọ́ àyà yẹn kọ́lọ́hún ti sọ pé ẹ má para yín o inna na kana bikum rahima aláàánú lẹ́lẹ́ni náà lọ́lọ́run ọba jẹ́ fún yín o wọ́n ní bó ti jẹ́ ọlọ́run ti bú ẹ̀rín nìyẹn ọ̀wá lè sọ kẹ́kẹ́ ah, ọ̀rọ̀ máa yí àwọn eléyìí pọ̀ bẹ́ẹ̀ mi ò tún máa kọ́kọ́ rẹ̀ ọba ní kí ló wọ́n lè nígbà tó wọn ọ̀gbádùn àbí kíní kan òun wò pé wọn ò lè fomi tútù kan ra àtọ́dò ni wọ́n ń pè bẹ́ẹ̀. wọ́n lè ṣe tàyámù kájẹ ní ẹ̀yìn mọ̀lìkíyà lérò fáwọn mọ̀lìkíyà gba ọ̀sẹ̀ tàyámù mú pẹ̀lú bẹ́ẹ̀. kí ni àbí mọ̀lìkíyà lórí ẹ̀ lérò fáwọn gbarú nǹkan bẹ́ẹ̀. sọ jihad rẹ̀ wọ́n ní mọ̀rún mọ̀rún kàtọ́ ọ̀rọ̀ di ọlọ́ọ̀ta láàbì ọlọ́ọ̀bá àwọn ṣùgbọ́n nínú súnlẹ̀ bí mọ̀lì kí ààrẹ bá lẹ̀ báyìí lẹ́mọ̀ nínú súnlẹ̀ kọ́ lọ́wọ́ ẹ̀tàyà kọ́ lọ́ ṣe tàyà mọ̀mọ́ náà àbọ̀ lọ́gbẹ́lẹ́sẹ̀ nítorí ẹ̀ wá ń kó omi omi ẹ̀yọ̀ kan náà sì làáfàá ní àwọn tí wọ́n jọ máa ń ṣàlejò wọn àti wọn àti ìyàwó ẹ̀ ẹ̀ máa ni èso ọ̀la ẹ̀kọ́ mi ẹ̀yọ̀kan lónìí. sábàbí wo jihadu afáwà bụ bùnú kàtọ́ àbí afáwà amúrò bùnú làásì wọ́n ní umar bùnú kàtọ́ bò wọ làásì. àwọn ni ah, mọ yẹn abdullahi kí wọ́n yóò tó sáfù ẹ̀yìn tó wọ́n ní kẹ́ ń sọ bẹ́ẹ̀ pé amiru náà lọ́yẹ̀ máa jẹ́ láyé ẹ̀. ẹ wo bí rọ́ọ̀bá wa jẹ́ta ẹni gbogbo ìgbà náà wà ń báyìí tí bá sọ pé ẹja ṣeré kínní èmi ní ẹbí sọ́ba ìyẹn bá sọ́ba jẹta ni àbí ìjọ náà ni sọ́ba jẹta ẹ̀jẹ̀ rin jẹta lọ́yẹ̀ kọjá ẹ̀sẹ̀ ẹ̀mọ́ náà táwọn ọdẹ ẹ̀sọ́jú yín jẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti wọn jẹ́ gbogbo àwọn tó gbé kọ́kọ́ lọ́rùn yìí gan-an máa ṣe ìjẹrin ìjẹta tọ́lọ́ wọn gbé wa kọ́kọ́ lọ́rùn gbá àwọn fi ń jẹ ni àti ìga débẹ̀ ọba àjẹta wọ́n ní tí wọ́n bá fẹ́ tí wọ́n bá láwọn ṣeré ń sùkú báyìí yóò lọ pé èmi ni ẹjẹ ń ṣe èmi ni ẹjẹ ń sọba ọgbọ́n yẹn ẹ̀yẹn máa ṣe ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú ni èmi ni ẹjẹ ń sọba ẹja lérí ọba sí ẹja lérí ọba sí ọba sọ pé eré táwọn ọba wà mẹ mí ni ẹni ń ṣe. wọ́n ní àfa ọmọ wa àfa àwòrò títí wọ́n ní áá ah, áá ah, ah, wọ́n yẹ̀ ń bá mi. kò tí ṣẹ̀tọ́ fún àwọn Abdullahi kọ́ máa rìn lórílẹ̀ aláṣẹ náà lọ́yẹ̀ kọ́ máa jẹ. ẹ̀rí wọ́n ní tá a bá lọ wo hmm, bóòlù ọ̀rọ̀ jihad rẹ̀ pípa yóò lè gbà afáwa wọn ni wọn lọ sí ogun tó ń pè ní aliyarimu wa obilabala hasana níbi wọn ti kan àdáwò tó lágbára àdáwò dáadáa Abu Ubaida wọn ni ẹni ẹtún rẹ pípa lọ sí àtúnṣe láàrin àwọn aluhalaba àti ntọ́kìyà ó sì sin àwọn àyè oríṣiríṣi ó tún lọ sí mọ́sáàrì òun ló sọlẹ̀ mọ́sáàrì ìdílé Islam Egypt yẹn náà àti ibi ń pè ní Alexandria Alexandra àti tiriboli ìlú àwọn kọ̀dáàbì ẹ́ sọ gbogbo eléyẹn wáyé ní twenty four èjìríyà àwọn míì dẹ̀ sọ yìí pé twenty three ẹ̀rí wọ́n ní ká tiẹ̀ láwọn ọ̀tẹ́ẹ̀sì wọ́n sorí sí nípa fáwọn àtúnṣe yìí pé wọ́n bọ́ pábọ́sẹ̀ kó ń bẹ̀. kí ni wàá ní ìparí ìgbésí ayé àfáwa nígbà tí wọ́n fi kú kí lọ́rọ̀ kan sọ kẹ́yìn àwa nàbùnú al-Hakam wọ́n ní amúrù fún làásì wọ́n lọ sọ báyìí pé rọ́jà lọ́ta lánàá wọ́n ní ajaba lima nẹ́sàlá bíi ilmọ́ọ̀t èèmọ̀ lọ́mà jẹ́ fẹ́ni tí kú sọ̀kalẹ̀ sí tí làákàyè rẹ̀ sì wà pẹ̀lú rẹ̀ káyífà láàyè síkù ó ti jẹ́ tí ò lè ròyìn ikú fáwọn èèyàn ikú sọ̀kalẹ̀ sí làákàyè sí nbẹ́nbẹ́ ọ̀há lè bí ikú ṣe jẹ́ ọ̀rọ̀ sì ń lé mọ̀ wọ́n nígbà tí kú wá dé bá ọmọ rẹ̀ wá ń sọ fún yí pé sífù ọ̀rọ̀ rẹ̀ tó sọ́njẹ́ ló ọyà ìwọ náà sọ bí kú ṣe rí àníyá àbùnáì ìwọ ọmọ mi àlìmọ́wòtù orí kù yìí àjẹ́lómi ni àyè ò sọ ó tóbi ju káròyìn ẹ lọ ṣùgbọ́n màá sọ fún ọ sá màá sàròyìn fún ọ. ó ní mo ríra mi kà á nà jìbá àlàrọ́tí wá àlàáhùn òkè bí ẹni kí òkè ńlá kan bẹ lọ́rùn mi báyìí ọ̀kà á nà fi ìjà òfin ṣọ́ọ̀kì ó dàbí ẹni pẹ́gùn bẹ níkùn mi wà á dídùn ni. mo tún wá ríra mi ka anna nafsi yakhruju jimini ìdíra bí ẹni pé mi fẹ́ jáde nínú abẹ́rẹ́ báyìí nígbà wàá sọ̀rọ̀ yóò wá ní Allahumma ìwọ ọlọ́run innaka amarta abibi umuri ìwọ ọlọ́run ase àwọn àṣẹ nǹkan tó pọ̀ na sì lori àwọn nǹkan tó pọ̀ lórí dáadáa bó dáadáa tó o fi lọ jẹrẹ níbi ọ̀pọ̀ nǹkan tó kọ̀ Allahumma la ilaha illa anta ìwọ lọ́n kọ́ sẹ́lómi tó lẹ́tọ̀ sẹ́sìn àfiwọ́n náà fúnjọ́ sí àfiwọ́n náà wọ́n lọ́ wá mú àtàǹpàkò rẹ̀ ọyọ́ síta báyìí wọ́n ní kọ́ wá yé máa wí la ilaha illallah yẹn hatta fáàrọ̀ radiyallahu ta'ala anhu tẹ́mi rẹ̀ fi yọ pọ́ọ́kù lára rẹ̀. wọ́n ní àfàwọ̀ Amr àbí Nawfal bọ́nà àbí Aqrab wọ́n ní nígbà tí wọ́n fi kú ìkanra tó lágbára ọmọ rẹ abdullahi wa sọfà ibi akéwìn kò kẹrin àti bá bàbá mi báyìí ìbòjì sí Ọlọ́run sallallahu alaihi wasallam yanni yòdìní yòdìní ìkà ìbò súnmọ́ ànẹbí ànẹbí tún lù ọ pé kọ máa lọ lọ àwọn akọ lọ darí àwọn ibìkan tí wọn lọ yẹ kíkú lè fún báyìí àwọn àníyàn ibùn náà ọ̀dẹ̀ká ní dáàlìkì ó ló tiẹ̀ ti rí bẹ́ẹ̀ ṣùgbọ́n máa fún ọ níra wallahi ma adri ahubban kana am ta'allufa tí òun ti ń ṣẹlẹ̀ yìí wọláàkì ṣùgbọ́n o ó ṣèdò aláàrọ̀ jùlọ yìí mo jẹ́rìí pé nígbà tí ó fi kú náà ni wọ́n ní sọ̀rọ̀ yìí o mo jẹ́rìí sáwọn èèyàn méjì kan wípé àwọn èèyàn méjì yẹn o wọ́n kó o láyé wọ́n wá yọ̀ ìbò fòmà ọlọ́run sì ń ṣe kíni o ń nífẹ̀ẹ́ sí wọn wọ́n àkọ́kọ́ òun náà ní kíni o ibùdó sùnmọ́ ìyá ta ló ń tọ̀ àmọ́ ọ̀rọ̀ àti ibùnú omi abd taniyan abdullahi ibn Mas'ud ẹ̀rí nínú àsọlẹ̀ tí wọ́n lọ sọ ní ẹjẹ́ àkàyàn yẹn máa ṣàǹfààní fún àgbègbè bí àwọn ìdọ́sájú náà wọ́n ní abdullahi ibn amur ó nígbà tí àfọwọ́ amur ń lọ á sì fẹ́ jáde láyé ọwọ́ àṣàsọlẹ̀ fọmọ rẹ̀ àti káfọ́rí nù síra sheikh nalal albani rahimahullah akamil janaiz wa bid'ah wọ́n ní ìdààmú tí mo bá kú tán fàkísílì ní gásìláìtà mìlínà ẹ fi omi wẹ̀ mí lẹ́ẹ̀kan túmọ̀ jà fífi ni fi sáwọ́ bí lẹ́yìn náà kẹ́ fi aṣọ gbé ara mi túmọ̀ sílì ní sàníyà bímọ ìkọ̀rọ̀ lẹ́yìn náà kẹ́ tún fi omi omi omi odò kan ni wọ́n ní kàn fi wẹ̀ ń kẹ́ tún gbé ara òun wọ́n ní kẹ́kọ̀ọ́ wẹ̀wù lẹ́ẹ̀mẹ́ta bímọ ìfi ìkàfó ẹlòmí tí káfúrà ń bẹ́ẹ̀ kẹ́tún gbé arọ òun kẹwàá wọ aṣọ fóun ẹ̀rí bẹ́ẹ̀ mẹ́ta lọ́jọ́ yẹn. Ah. wọ́n ní súnmọ́ ìdá àǹtà hamaltani alasẹ́rì wọ́n ní tọ́ bá fẹ́ gbé mi lọ sí orí kíni ọ bẹ́ẹ̀dì ibi tẹ́ fẹ́ fẹ́ wọ́n sí. ẹgbẹ́ òun yá ìgbésẹ̀ méjì ní ká ẹgbẹ́ lẹ́ẹ̀kan famshi bi mashiya bainal mashiyatayn kẹsì wà lẹ́yìn òkú o wọ́n gbókù wájú kẹtẹ̀lé ni nítorí kókó òun nìyí o mọ̀kọ́dẹ́mà àlìlì màláìkà àwọn màláìkà wọn níwájú ẹ̀ má sọ fẹ́ ṣáájú wọn ẹ̀yìn ẹ lọ́jọ́ táwọn máa níbi àdàm ẹ bá ti wá gbé òun dé sáré òun tán súnà aláyẹ sọ̀rọ̀ bí sànà ẹ̀dà pẹ̀lẹ́ òun lórí wọ́n á lọ kí Allahumma ìrọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan sí wọ́n ọlọ́run ọ̀pá wa láṣẹ ara láre ọkọ̀ fún wa ìwọ̀n tó ní amáde bẹ́ẹ̀ lágùnlé ọ̀lẹ́ bẹ̀rí òun fa àjáde ọ̀ mi ń bọ́ pábọ́sẹ̀ débi kọ́ gbàrò yé mi subhanallah mi sì ṣe ẹni tó jẹ́ abiyì débi kó tì mí lẹ́yìn ọ̀làkìn la ilaha illa anta kọ àtùgbọ́n kọ sáà sẹ́ni tó lẹ́tọ̀ọ́ síjọ́sìn lọ́dọ̀ àfiwọ́ ọlọ́run náà wọ́n ní kò yé máa wí tó fi padà jáde láyé afáwọ̀ amúrò bùnú làwọn sí lọ́dí aláwọ̀tàlá gẹ́gẹ́ bí yáhìá bùnú bùkẹ́yì mo ti sọ wọn ló jáde láyé ní mọ́sárì lọ́jọ́ ọdún mi ọjọ́ ọdún jáká òun ló kú ní forty three ìjìríyà wọn dẹ̀ sí níjọ́ ọdún yẹn náà ọmọ rẹ̀ àtúnlá ìgbò sí pàápàá ńlá ni òun ló kírun sí la ọmọ rẹ̀ àtúnlá wọn yóò pàápàá ńlá ni wọn ló ti kí o ẹ bá ti dá àtúnlá ìfúnná àwọn ọmọ tí fi gbogbo ọ̀sán dá rẹ̀ tí gbogbo òru ti náà fi là ẹ̀ jẹ́rẹ́ sí òun ló kírun sí la afáwa dẹ̀ fẹ́ láyé wọ́n ló lo bíi kíni ọgọ́rùn-ún ọdún láyé ó sì fi àwọn owó tó pọ̀ ẹrú tó pọ̀ sáré oko tó pọ̀ kó fi lélẹ̀ lọ́dí ọlọ́run dára àyè. tó tí a bá ká má bàa rí pé táfíìrù ni àáwì ní ọdún ìṣọ̀rọ̀. Thank you. ìṣẹ̀lẹ̀ àti tá a bá sì lè gbọ́ ohun yẹn já gbọ́ lọ́ba wí. ẹni ìlọ. ìbéèrè ìbéèrè. ọgbọ́n lẹ́fẹ̀ẹ́ dá báyìí. kẹ̀dáhùn. ó yé mi náà bẹ́ẹ̀ ni.

Thank you. tí ọ̀yẹ́ kí yẹn máa gbọ́ tí yẹn sì gbọ́dọ̀ sọ́ra fún òun ni ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ọ̀sẹ̀ láàrin àwọn sàbí wa méjèèjì àní ìbùnà àbí ìtọ́wálé àti àfọwà màárù ẹ̀ ọ̀rọ̀ bó díẹ̀ ìyẹn gbọ́dọ̀ gbọ́ ìyẹn gbọ́dọ̀ sọ débi pé wọn àgbà pé ìṣesí báyìí láyé sàbí báyìí mú nínú àwọn sàbí àgbọ̀dọ̀ yọ ọdún sẹ́nu rẹ̀ sánú ọ̀ ìyẹn sọ gbogbo ọ̀rọ̀ tó wá bẹ̀ ìrọ̀ òwúlò fún ọ̀sẹ̀kìn ọ̀rẹ́ síbì kan. wọ́n ókè ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́ ni tí wọ́n sọ yìí pé lábá kọ́pítìkì kan tí wọ́n jọ ṣe àpáǹdèsì àtọmọ ẹ̀ wọ́n máa ń sọ bẹ́ẹ̀ dáadáa wọ́n máa ń bẹ̀ ní ìdí ìṣe tàwákù fún ipa rẹ̀ wọ́n yé mi náà máa wò wọ́n máa ń sọ dáadáa. tí wọ́n fi ní wọ́n rò fi sọ yìí pé mọ́tà sàbádì tó mọ̀ nẹ́ẹ́sà ọ̀kọ̀dé wàlẹ̀ dátúhùn ọmọ àtúhùn àrọ̀rọ̀ lórí wípé ọmọ ọmọ ẹrú ọ̀ṣájú ọmọ aláṣẹ ọwọ́ àlù lórí ẹ̀ ọmọrùn ní kan lù ní ọ̀rọ̀ ní a máa wádìí sórin ilẹ̀ bẹ́ẹ̀ ní tòótọ́ ṣáà náà ti kàánú dákàdárí dáadáa náà àwọn èèyàn máa ṣe mẹ́ta mẹ́ta yìí ṣe mọ̀ pé ẹ̀rí tún wà lórí pé ká máa ṣe níbi gbogbo ooru ẹ̀dùn mi yẹn yẹn sì lè máa ṣe é léyìí sí ìyọ̀ní kàtọ́ lọ́run lọ́rùn abẹ́ ti gẹ̀ẹ́dù gẹ́gẹ́ wo sùn tẹ́ ṣe sáà tẹ́ẹ̀ní kàtọ́ lọ́run lọ́rùn náà.